adápa fún ọlọ́ọ̀bá àtọ̀rọ̀kẹ́ àtìgẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ lẹ́yìn bí ilé ilẹ̀ ta'ala a parí tafsiru suratul fatiha a bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillahi rabbil alamin láti fi capture àwọn nǹkan tí àtọ̀síwájú àṣẹ́kù ní alhamd huwa fanawa bisifati kamal nǹkan pè ní alhamd náà ní yíyan ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala pẹ̀lú àwọn àròyìn tí ó pé wàbẹ̀fàárì ìdáyẹ̀rọ̀ tí bayna al-fadli wal-ajil àti tí yíyan ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala pẹ̀lú àwọn àìṣe rẹ̀ èyí tó jẹ́ pé ó dúró sáàrin déédéé àti àjùlọ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àti pé déédéé ó náà ní ọlọ́run bá ló pẹ̀lẹ́ tó bá fìyà jẹ ẹni tí ọlọ́run bá bá fi sí àlùjẹ́nà àjò lọ ni ọlọ́run bá lò pẹ̀lú ẹni yẹn wọ́n wà fa'alu lima yurid ọlọ́run bá náà lọ́ba tí máa ṣe tó bá wù ó ní falahu alhamdul kamil bi jami'il wujuh ọlọ́run bá ní ẹ̀yìn tí ó pé jùlọ ní gbogbo ojú ọ̀nà tàbáríkà fi wọ̀ ó ní rabbil alamin ọlọ́run bá gbogbo àgbáyé. الشيخ As-Saadi rahimahullahu rahmatan wasi'a mo ṣàlàyé nípa kalimatul alamin siwa siwa qawluhu wa hum man siwa Allah èyí tí ó bá ti yàtọ̀ sọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun náà ní ayé tí àgbàlérò sọfìn àbí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó dá gbogbo ẹ̀dá yòókù lòdùn tó bá ti yàtọ̀ sọ́lọ́wọ́n ní màláìka ni nígi ni léèyàn ni níyẹ̀pẹ̀ ni lókúta àpáta ni gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́run wọn ni àlẹ́mí àti ṣàlàyé síwájú pé eléyìí ni ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ jù nípa pé kí ni túmọ̀ kalimatul àlẹ́mí nítorí àfáwọn àbẹ̀ ibn Kathir rahimahullah ta'ala ó ní al-alam min al tábàdàgbé ó ní al-alam mú látara al-alama àlámà náà sì ni àpẹẹrẹ ó túmọ̀ sí pé tó wáyé pé àpẹẹrẹ ló bá túmọ̀ sí àjẹpẹ́ tí àlàálàmù túmọ̀ sí òun náà ni ẹ̀dá ọlọ́run tó pé àpẹẹrẹ ń bẹ lára rẹ̀ tí ń ṣàfihàn ìjọkan ṣoṣo mọ́ lọ subhanahu wa ta'ala eléyìí ló ti fẹsẹ̀ rẹ̀ nínú ìtumọ̀ oní rabbul alamin oní ar-rabbu huwa al-murabbi àwọn afáàní ar látara abẹ náà ni wọ́n ti yọ at tarbiyah òní ìrè ni ìtọ́jú ẹni ìmọ̀dáwé àrọ́bù ìmáyà alìmọ̀rọ́bì ẹni tó ń rí èèyàn tábàbí àtàrbíyà ìtọ́jú nìyẹn alìmọ̀rọ́bì lẹni tí ó ń rí èèyàn ọ̀dọ́rọ́bù làálẹ́mìn tá a dàlẹ́ òní pé ọba tó ń rí gbogbo ayé ló sọ pé ó alìmọ̀rọ́bì jẹ̀mí alìmọ̀rọ́bì òun náà lọ́ba tí ń rí gbogbo ayé pátá wàhùn man siwa Allah àwọn tá a sì gbà lérò pẹ̀lú gbogbo ayé náà ní gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ̀ ẹ̀rí ọ̀rọ̀ yìí náà wà níbàámu pẹ̀lú ti Sheikh Muhammad ibn Abdul Wahhab rahimahullah ta'ala sọ nínú al-usulu ó ní wa kullu man siwa Allahi alamun wa ana wahidun min al-alam ó ní gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ̀ òun náà là ń pè láyé ìkan nínú náà làwọn èèyàn jẹ́ sọ̀rọ̀ bí táwa sọ Rabbul Alamin ọba èèyàn ọba àlìjànú ọba màláíkà ọba àwọn ṣayatin ọba tó dá oòrùn ọba tó dá òṣùpá ọba tó dá ìmọ́lẹ̀ ọba tó dá òkun gbogbo nǹkan tí ń bẹ láyé ọ̀nà ni Alamin ó ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní al-Murabbi ọba tí ń re jẹ̀mí al-Alamin gbogbo ayé pátá bi khalqi ìlà ọ̀hún rírẹ̀ àkọ́kọ́ ni pé òun ló dá wọn wa ìdádi ìlàwùmù aláàt bákan náà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala fún wọn ní irinṣẹ́ tí wọ́n fi máa ṣayé ó fáwọn èèyàn ó fún wa lójú ó gbé sáàyè tó yẹ ó fún wa lẹ́nu ó gbé sáàyè tó yẹ pẹ̀lú ń tá a máa fi ṣe ọlọ́ọ̀bà fún wa ní aláàt ó fún wa ní irinṣẹ́ tí ó jẹ́ kí ṣẹ̀mí ayé wa tó jẹ́ kó máa tẹ̀síwájú àti gbogbo ẹ̀dá tó dáná pátá ó ní wa ìnìyàmì alayhim bin ni'amil azima bákan náà lábẹ́ pé ọlọ́run bá jẹ́ rọ́bù ó jẹ́ ọba tí ń rè wá òun náà ní kíkẹ́ tó ń kẹ́ gbogbo ẹrú pátá bíi ní àmì àdìmọ̀ pẹ̀lú àwọn ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ńláńlá tọ́lọ́ba subhanahu wa ta'ala fi ń kẹ́ wa alẹ́tì làwùfàkọ̀dúhà ìkẹ́ tó jẹ́ pé tọ́mọnìyàn tó tó bá ṣàfẹ́kọ̀ ẹ̀ láàmì yóò mú kí n láwùmọ̀ ìbàkọ̀ èèyàn lè sí láyé mẹ́fà bá ń kó mọ̀ ṣùgbọ́n àṣìṣàyé kó má sí omi kò sí bẹ́ẹ̀ jáwó ṣe gbé ẹni ló sọ pé ọlọ́ọ̀bá fún wọn ní àwọn ìkẹ́ tó jẹ́ pé tí kì í bá ṣe pẹ̀lú àwọn ìkẹ́ yìí la yumkinu lam yumkin lahum al-baqa wọn à lè sẹ́kù lórílẹ̀ ayé onífàmà bíi mẹ́nà ìmẹ́tì gbogbo orí àkẹ́ta bá rí lára ẹ̀dọ́ ọlọ́run faminu ta'ala ọ̀dọ́ ọlọ́run ọba ti ń wá gẹ́gẹ́ wọn yẹn sọ fàmà bikum min ni'matin faminallah aládùúgbò kẹ́tì bá ń bẹ pẹ̀lú yín ọ̀dọ̀ lọ́nà ló ti wá. ọ̀nà tarbiyatu ta'ala li khalqi naw'an òun bàbá sọ pé ọ̀nà ọba ń rí àwọn ẹrú ẹ̀ ọ̀nà méjì ló pín sí al-khassa amatun wa khassa rírè gbogbogbò òun náà ní gbogbo tá a ṣàlàyé yẹn ọba tó fún wa ní gbogbo àwọn irinṣẹ́ tá a fi ń gbáyé pẹ̀lú ọ̀run rírè gbogbogbò yẹn ẹgbẹ́ lẹ́yìn àti kèfèrí àti mùsùlùmí ló papọ̀ ń bẹ tátẹ́gùn bá fẹ́ nísìn kò ní dá kèfèrí yọlẹ̀ yóò fẹ́ sí mùsùlùmí yóò fẹ́ sí kèfèrí bẹ́ẹ̀ náà ni arzikì jíjẹ àti múláyé àti kèfèrí àti mùsùlùmí lọ́wọ́ bá ń pèsè rẹ̀ fún anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní law kanat ad-dunya ta'dilu inda Allahi janaha ba'udah ma saqa kafiran minha sharbata ma' àwọn ibi tó bá yẹ kó bá gbé ìwọ̀n bíi apá ẹ̀fọn kan ni tó bá gbé wọn tó ìyẹ́ ẹ̀fọn kan lọ́dọ̀ ọlọ́run ni kèfèrí ò bá ti rí omi mu torí ẹ̀rọ anábì sallallahu alaihi wasallam rìwáyà mi ló sọ wípé kò sẹ́ni kankan la ahad asdar ala adha yasma'u min Allahi ta'ala aw kama qala anábì kò sẹ́ni kankan tó lè máa fetí ẹ̀ tó lè máa gbọ́n tí ò dáa tó sì lè mú mára tó tọ́lọ́hún arábìnrin kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ arábìnrin torí pé yóò dá aláwọ̀ wàlàd àwọn èèyàn máa pàpè mọ́ pé ọlọ́run bá bímọ àwọn arábìnrin tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run fún wọn lálàáfíà ọlọ́run fún wọn lárísì kejì àti wọn. tó tún wá sí pé tárọ́bì àtọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ṣe ń gbogbo ayé ó náà ní pé òun ló dá wọn kò jẹ́ kéèfèrí jẹ́ mùmínì onípèsè jẹ́ àtìmọ́ kẹfẹ nísìnyí tí mùsùlùmí bá dáko sàǹfààní látara òjò tí ń rọ̀ ni wọ́n jọ sàǹfààní látara oòrùn ni wọ́n jọ sàǹfààní látara atẹ́gùn ni tẹ́rọ̀bíyà eléyìí lábẹ́ pé òun náà ló dá wa òun náà ló fún wa ní pèsè báyẹn bó ṣe máa lọ kìí ṣe báwa mùsùlùmí nìkan lè ń sú fún kìí ṣe kèfèrí nìkan ènìyàn ń jẹ bí ṣe ń jẹ mùsùlùmí náà ní jẹ kèfèrí tẹ́rọ̀bíyà eléyìí kọ́lọ̀ bá fún wa ní àwọn irinṣẹ́ tá gbé ayé níbi ìrọ̀rùn eléyìí àtàrùbíyàtò àlàámà ló sọ pé fàlàámà tú ìyá kọ́lùkù wòlé màkìlùkìn lábẹ́ tàrùbíyà ìtọ́jú gbogbogbò tó ní wọn bá ń fún wa òun náà ni kọ́lùkù wòlé màkìlùkìn gbogbo ẹ̀dá pátá ọlọ́run bá ló dáhùn wàrìsíkò òun wọn ló sì ń jẹ́ àti mú gẹ́gẹ́ sọ pé máa uridu minhum min rizqin wa ma yuridu an yut'imun inna allaha huwa razzaqu dhul quwwatil matin ìpèsè jẹ́ àti wá ọlọ́ba ní ìpèsè tó fi mọ́ àwọn ẹyẹ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam oní law annakum tatawakkaluna ala allahi haqqa tawakkulihi larzaqakum kama yarzuqu tayr tagudu khimasan wa taru bitana anábì tó bá yẹ pé sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé ẹ bá lè gbára lé ọlọ́run bó ti yẹ kẹ́ ẹ gbára lé ni ọlọ́ọ̀bù bá sì máa pèsè fún yín ká máa yá òsòkò tayọ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń pèsè fún ẹyẹ tẹ́gùdọ̀ òkè máa sàn láàrùn tó bá jí yóò kú nílé pẹ̀lú inú fífún wàtàrú fòmì fọ́nà nígbà tí ó bá máa bọ̀ ikùn rẹ̀ ti yó ó túmọ̀ sí ẹyẹ tó jẹ́ pé yorùbá náà sọ wọ́n ní ẹyẹ ò ní sàásùn ẹyẹ ń jẹ ó sì ń mu eléyìí tẹ́rẹ́bíyà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala òun lélẹ́yìí ó ti mọ bí ṣe ń bó ṣe tó ìsẹ̀mí kódà ẹni tó jẹ́ nǹkan tó jẹ́ waste ẹnìkan yóò sì máa jó oúnjẹ fáwọn nǹkan mi gẹ́gẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà táwọn àlùjànnú mi lọ́wọ́ anabi wa muhammad fasalu anizad wọ́n àwọn àlùjànnú kí ni ó máa jẹ́ zad fáwọn kí ni ó máa jẹ́ táwọn máa jẹ́ anabi wa sallallahu alayhi wa sallam anabi ni kullu azm gbogbo ikú tẹ́ nílẹ̀ anabi ni yóò máa ọlọ́run máa fi pèsè síbẹ̀ fún yín nínú àkọọ́lẹ̀ mi ànábi ni àwọn farumọ ya kúnnù láhùmá bẹ́ẹ̀ bá ti mú ńlẹ̀ yẹn ọlọ́run sì máa bá yín fẹ́ràn síbẹ̀ tẹ́yìn wọn jẹ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ sótú màsíkè tó ọmọ nìyẹn ó jẹ dùn tí ọmọ nìyẹn ó jẹ nígbà táwọn àlìjẹnu ń béèrè lọ́wọ́ ànábi wa muhammadu sallallahu alayhi wa sallam nígbà tó dá wọn lẹ́kọ̀ọ́ tán orí ètò ọmọ nìyẹn ó jẹ tó wọ́n jù nù àwọn ẹ̀ṣẹ̀ lọ́mú lọ́wọ́ sọ pé mọ́mí dábàtì fil ardi illa ala kò sí nǹkan kan tó ń bẹ lórí ilẹ̀ tí kì í ṣe kọ́lọ̀ ọba ní ń pèsè fún wàrísí kó o ń pèsè fáwọn nǹkan tó dáná o ń pèsè fáwọn nǹkan tó dá hadisi kan bẹ nínú riyadu sọ nínú nínú bulugul maram hadisi yìí wọn ní anabi suleiman gbẹgbẹmí masiha hadisi yẹn ṣùgbọ́n àwọn sábà ṣe ṣàdù pẹ̀lú wọn láti bá Suleiman jáde ó fẹ́ lọ tọrọ omi fáwọn èèyàn nígbà tó fẹ́ lọ tọrọ omi fáwọn èèyàn arábí Suleiman wá rí ìkan nínú àwọn nínú àwọn àwúrèbe àwúrèbe yìí ó wá ka ọwọ́ ẹ̀ wọ́n ní ó káyìn ó fẹ̀yìn lílẹ̀ ó wá kọ̀ wá ìmà ó ní mustelkiyatan dọ́hàrọ̀ àwúrèbe yìí ó fẹ̀yìn lílẹ̀ rọ̀fí àtàǹkọ̀wá ìmà ó wá gbé gbogbo ọwọ́ wọ́n á jó sókè báyìí wọ́n ní torí pàdé bá Suleiman ṣe àgbọ́lọ̀ ọba fún ní wa ullimna mantiqa at-tayr wa utina min kulli shay inna hadha lahuwa al-fadlu al-mubin ọlọ́ba fún láwọn nǹkan wọ̀nyí gbọ́ wọ́n ní ìdá anábì Suleiman wá gbọ́ tí àwòrán ìbẹ̀yẹn sọ pé Allahumma inna khalqun min khalqik ìwọ ọlọ́run ìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ làwọn náà wa laysa gínà ansukiyak fasqina omi tí ń rọ̀ láti sánmà àbùkátà tayọ rẹ̀ ọlọ́mọsà fún wa ní omi torí pé ọ̀dá wà nínú òlu anábì sọ̀rọ̀ ìmọ̀ wa fẹ́ lọ sixty scum pẹ̀lú àwọn èèyàn ló yẹ pé nínú ọ̀rọ̀ táwọn afáà sọ yìí tó fẹ́ sanilẹ̀ jù ni pé alistisqa istisqa ìmáàmù ni máa ń ṣe istisqa kìsìkì jàmbá àwọn jimá kó kàn ró pé àrùn ní òsì ẹja òsáàsì ẹja sì istisqa ọ̀dà ti kírun rárá o torí pé tẹ bá lọ wo síyáàpù bó ṣe wá láyé anábìwá muhammad sallallahu alayhi wa sallam ta ni wọ́n bá anábìwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni sọ̀látò kùsùf ṣùgbọ́n àgbà kùsùf ló máa ṣẹlẹ̀ ọ̀yẹ́ já kúra dé mọ́ṣáláṣí wa ká máa kí lọ ilé masala masala kékeré ni wọ́n ní anábìwá suleiman nígbà tó wá gbọ́n tó sọ yìí pé àwúrìbí ní tọrọ báyìí lọ́dọ̀ ọlọ́run anábìwá suleiman wá sọ pé èrè jẹ́ òun ẹ máa padà kálukú máa lọ sáàyè onífàkọ́dé sọ́tẹ́ẹ̀tùn bìdá àwọn àti ghayrikum ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ti fún yín ní ìpèsè ọlọ́ọ̀bá ó fún yín lójò pẹ̀lú àdúrà àwọn ẹ̀dá míì tó yàtọ̀ sẹ́yìn àwọn ẹ̀dá wọ̀nyí náà ta ló ń kékeré àwọn Allah subhanahu wa ta'ala musliman ma min dabatin fil ard illa ala Allahi rizquha kò sí àkàtúntà lórí ilẹ̀ tó lè ní pèsè láì sí pé ìmọ̀ ọlọ́run lọ subhanahu wa ta'ala wà ń bẹ̀ oníwàrísìkúhùn ọlọ́run bá ní fún wọn nípèsè wa hidayatuhum lima fi masalihihim lábẹ́ Rabbul alamin rògbòbíyà àlàámà àbí lábà ríre gbogbogbò tọ́lọ́run bá ń rí gbogbo ayé oní náà ni wa hidayatuhum lima fihi masalihihim òun náà ni pé ọlọ́run bá ń fi wọ́n mọ̀nà lọ sí bíi ọlọ́ba fi wọ́n mọ̀nà lọ sílẹ̀ tọ́láwo ìsẹ̀mí téèyàn ń gbé ó yàtọ̀ sí sẹ̀mí tẹranko ìsẹ̀mí tẹranko ń gbé ó yàtọ̀ sí tigi ó kálukú náà alladhi qaddara fàhádà ọlọ́ba náà ló pè gbogbo tó sì fún kálukú mọ̀nà lọ sí bíi èyí tí ó máa jẹ́ kí sẹ̀mí ayé ló rọrùn àwọn ọmọ nísìnyí ọlọ́ba subhanahu wa ta'ala ó fi ó fún wa ní lábẹ́ làákàyè tó fún wa ó jẹ́ ká mọ̀ pé àbùkátà lè bá wọn gbé ó jẹ́ ká mọ̀ pé àbùkátà kàwọ̀sọ̀ sọ́run látara làákàyè tó fún wa ó jẹ́ ká mọ̀ wípé àbùkátà wípé á jẹ àmọ̀ eré àmọ̀ gbìyànjú lórí ẹ̀ ó sì jẹ́ ká mọ̀ látara làákàyè tiwa pé téèyàn bá jọkùnrin èèyàn kì í kọlù yá ẹ̀ àdọ̀rọ̀ súnmọ́ yá ẹ̀ níbi ta ẹranko tí wọ́n yàtọ̀ sí yẹn débé ìsẹ̀mí tí wọ́n òun náà ni pé tẹranko tara bá ti ń hun kò sẹ́ni tó rí kódà bó ṣe mọ̀ náà tó bá dé orúkọ yóò bù nínú tọmọnìyàn kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ tó gbé alẹ́dì kọ́dárọ́ fàhádà ìdáyà tọ́lọ̀ bá subhanahu wa ta'ala fún wa alágbèékalẹ̀ tó gbé kalẹ̀ fáwa kò gbọdọ̀ ká ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan pátá wọn ṣe bẹ́ẹ̀ fún tó ti fún wọn mọ̀nà lọ síbi tí wọ́n fẹ́ ọlọ́wọ́ sọ fún wọn náà ọlọ́ba ni wàlá kọ́dé karramna bani adam ọlọ́ba ni a ti ṣe àpọ́nlé àwọn ọmọ anabi adam wa hamalnahum fil barri wal bahr ọlọ́ni bákan náà à ń mú wọn rìn kọjá lórí ilẹ̀ à ń mú wọn rìn náà kọjá lórí omi nígbà tó di pé ọmọnìyàn ká sórí ọmọnìyàn nìkan nígbà tó di pé ọmọnìyàn mọ̀ pé dandan òun gbọ́dọ̀ kọjá lórí omi ọlọ́run bá fi sí ní làákàyè pé àwọn bùkátà ọkọ̀ ojú omi àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tó jẹ́ pé mọ́sálásá ọmọnìyàn ó fò lórí òfurufú ọlọ́run fún sí ní làákàyè pé àbùkátà ọkọ̀ òfurufú alẹ́bí kọ́dárọ́ fàhádà èyí tí ó jẹ́ mọ̀sọ́ọ̀lì táyé òfin tẹ̀síwájú ọlọ́run bó mọ̀ fún wa lára arọ́gbù nìyẹn lára rògbòdìyà ọlọ́run bá ní fóònù tá ń lò tó gbé ní jọ̀njọ̀n tẹ́nìkan bá fẹ́ communicate ọmọ ìyá rẹ̀ àbí ìyá lè wà ní Kaduna ọmọ wà ní Ìbàdàn yóò wá kọ lẹ́tà láàrin oṣù mẹ́ta lẹ́tà ò tí ì dé ìtumílà tó jẹ́ pé àbùkátà pé àtúmọ̀ bára wa sọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó hàn dára ó ti wọ́n mọ̀ yàn lọ sí nǹkan ló bá sọ pé wàlá kọ̀ọ̀kan rọ́mìnà bẹ̀ni Adam ọlọ́ni àwọn ọmọ ànábì Adam àti sàpọ́nlé fún wọn wàhámẹ́lì náà ń fi bárẹ̀ wàlbáhàr àmú wọn rìn kọjá lórí ọkọ̀ òfurufú tí a máa ẹlòmíì mọ̀ pé ẹni tó ah, ẹwọ tẹkinọ́lọ́jì tọkọ̀ fún rìn lórí òfurufú ṣùgbọ́n ìyẹn kò sí tẹkinọ́lọ́jì kankan náà jọ lọ́n lọ lórí lára tẹkinọ́lọ́jì yẹn ìjọ tí kún fàyà kún ọlọ́run bá kúrò ń bẹ ìjọ tí kún ọlọ́run ìjọ tó bá kúrò ń bẹ táṣẹ ọlọ́run màṣẹ ọlọ́run ìjọ tó bá kún bẹ ní ó padà sí ló padà wálẹ̀ wọ́n wà ní mọ̀ rìfọ́ọ̀tì kankan tó ṣe tó mọ̀ nǹkan yẹn nípìnlẹ̀ náà ọlọ́run bá sùn fáwọn àtàlánà ní í ṣe ọlọ́ba ní warazaqnahum mina tayyibat warazaqnahum mina tayyibat ọlọ́ni àwọn ọmọ ènìyàn a pèsè fún wọn mina tayyibat nínú àwọn tó mọ́ nínú àwọn tó mọ́ òun náà la pèsè nísìnyí ọmọ ènìyàn ò lè kó di adìẹ kó mọ̀ jẹ́ warazaqnahum mina tayyibat nǹkan tó mọ́ là fún wọn jẹ kí ló dé báwo lọ́lọ́run ṣe gbé sí làákàyè wa pé ewé dùn tí wọ́n bá ṣe tí wọ́n ṣe jàmàlà kílé téèyàn fi ewédú jàmàlà tí ò fi tí ò fi òru wọ tí ò fi jàmàlà tàbí ewé akíntọ́lá kó má akíntọ́lá kó ṣe kó wá gbogbo ewé náà lèwe jẹ ìdáyà ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo ohun tí ó ṣe wá láǹfààní tó jẹ́ ká ìwọ́ tẹ̀síwájú lẹ́dàá téèyàn ní kálá ń sọ yẹn pé ní wa razaqnahum mina tayyibat aṣekínni afún wọn ní ìpèsè láti bí nǹkan tó mọ́ ọlọ́wà ní lẹ́yìn ìgbà yẹn wàfà bùnáhùn aláàkẹsẹ̀rẹ̀ mímọ̀ nkọ̀lápọ̀nà tàftìlà àwa fún wọn ní afún wọn ní àjùlọ afún wọn lọ́lá lórí ọ̀pọ̀lọpọ̀ dáadáa lọ́lá tó pọ̀ rẹpẹtẹ àrínà àwọn onímọ̀ tí wọ́n sọ pé nínú ọlá tọ́lọ̀ ọba dọ́ọ̀mọ nìyẹn òun náà ni alaakulubili asọ́ọ̀bì pẹ̀lú ọba fi sílà ákẹ́ ìtura pọ́wọ́ làbí jẹun ọ̀wọ́ òun là á fi jẹun nísìn ẹran lọ́wọ́ ṣùgbọ́n ẹran gbẹnu sí tiẹ̀ ni jẹ́pẹ́ ìdáyà àti ẹran tó bá fẹ́ jẹun òun náà ni kò gbẹnu síbẹ̀ ìdáyà tó máa nìyàn tó bá fẹ́ jẹun lókùrú gbà tọwọ́ rẹ̀ méjèèjì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdáyà tọ́lọ́wọ́ bá fún fún sẹ̀mí ayé tiwa òun náà nìkan náwó sí i eléyìí ta ló ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní allati fiya baqawun fi dunya ọlọ́ọ̀bù mọ̀ fi wá mànà lọ síbi gbogbo àwọn nǹkan tó ká máa wà kí nǹkan ló máa wà ní ìjà àwọn sẹ́kù láyé oníwàlùkọ́ ọ̀sọ́ rírè kan nìyẹn oníwà tarbiyatul khassa tarbiya ẹlẹ́ẹ̀kejì tẹ́fẹ́ dábàá pé ọlọ́run bá mójútó wa ó mójútó gbogbo àgbáyé nípa dídá wa pípèsè fún wa fífi wá mànà lọ síbi ní tí ò jẹ́ ká yẹ wá rọrùn òun ló jẹ́ ká máa pé ẹ̀fọ́ sísè lẹ̀fọ́ ń tiẹ̀ wọ́n yìí gún ẹ̀fọ́ bíi wọn yọ torí pé ṣíṣe yẹn bẹ̀ láti ráǹfààní bẹ́ẹ̀ naam eléyìí ọlọ́ba fún wọn nànà lélẹ́yìí ṣùgbọ́n àlẹ́kọ́ọ̀sọ rírè mi tún wá ń bẹ tó jẹ́ rírè tọ́lọ́wọ́n bá ṣàdáyẹn ní àwọn èèyàn kan ó lélẹ́yìí òun náà ni tarbiyatuhu li awliyaihi títọ́jú tọ́lọ́wọ́n bá máa ń tọ́jú àwọn tí wọ́n bá jẹ́ ní tẹ́ ọlọ́ba subhanahu wa ta'ala ó ní àwọn ààyò nínú gbàgbọ́ alùsùnnet wàlùjàmá òun náà ni wọ́n sọ pé wà ní òmìnú bí kàrọ́mẹtìlá àwòyíyá á ní gbàgbọ́ pé àwọn kan ń bẹ tí wọ́n jẹ́ àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn tọ́lọ́run bá fẹ́ àwọn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn tí wọ́n fẹ́ wọ́n ṣe ń tó yọ ọlọ́run ọba nínú ọlọ́run afẹ́ wọn. anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní nínú àdìsí al-Qudsi àdìsí Abi Hurairah àdìsí mọ́ Bukhari ni arabi mọ̀nà ọlọ́run sọ pé mọ̀nà àdáyé wàlíyẹ fàkọ̀dé àdántò bil harbi ẹni tó bá ti mú ààyè mi ọlọ́run lọ́tàá ọlọ́ba ní òun ti kéde ogun pẹ̀lú ẹni bẹ́ẹ̀ òun ti ń kéde pé kíru ẹni bẹ́ẹ̀ o máa múra fógun ọlọ́run ó túmọ̀ sí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní àwọn ààyò ó lọ́rẹ̀ẹ́ ó láwọn tí ń fẹ́ torí pàwọn náà ń fẹ́ tiẹ̀. تقول الله صنع القرآن الكريم ألغن ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألغن أعوائي أيوه، ولهم كنسي بيافون باكنا وصنين بوصنوا بانجة الذين آمنوا وكانوا يتقون أعوائي أيوه، ولهم أناني أقول بدو بدو وصن بيافون تقول ابن تيمية رحمه الله تعالى ومن كان مؤمنا تقيا فهو لله ولي

wọ́n yóò wá fẹ́ kó ń láwù ọlọ́run máa fi wọ́n ṣe kò ń dé ìgbàgbọ́ òdodo wọ́n yóò kà mélòó hùn ọlọ́run máa pé wọn níbi tí wọ́n bá kù sí wáyà dìfà àni ohun sọ̀wárí wọ́n àwárí àlàyé láti bẹ́yìnà ohun àbẹ́yìnà bẹ́ẹ̀ náà ọlọ́run máa dáàbò bò wọ́n yóò sì máa dá gàgà wọn kúrò níbi gbogbo nǹkan tó lè gún wọn lórí kò lójú ọ̀nà ọlọ́run yóò sì máa bò wọ́n lásìkò yóò máa dáàbò bò wọ́n kúrò níbi gbogbo tó lè jẹ́ adínà gbé òkú tó fi jẹ́ pé wọ́n ò yà pa kúrò lójú ọ̀nà náà. ẹ̀rọ bá nàgbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní innamal a'mal bil khawatim. arábìnrin tọ́lọ́wọ́n bá fẹ́ yòlò nínú iṣẹ́ ibi tó ń kálukú bá parí ẹ̀ sí i. àwọn táwọn ajẹ́ni ọlọ́run ọlọ́run máa gáìdì wọn tí wọ́n fi parí ẹ̀ sí ibi tí ó dáa wọn ò ní bẹ̀rẹ̀ dáadáa kan yọrí ẹ̀ síbi àbúrò gẹ́gẹ́ bó ti wọn àdìsí Ibn Mas'ud وإن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بأمل أهل النار فيدخلها àmì ẹlòmíì sọmọ àjẹnà ni wọn ṣe bọ tó bá kù sáà tàkó kú yóò sì máa ṣiṣẹ́ ọmọ náà yóò sì padà wọn náà àwọn táwọn àjọ wà yìí ọlọ́run ọlọ́run bó ń tọ́jú wọn yóò rì wọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pẹ̀lú ìmáàlì yóò sì padà yọrí ẹ̀ fún wọn pẹ̀lú iman torí pé tó fẹ́ lù pẹ̀lú iṣẹ́ bíl khawati ibi tó ń kálukú yọrí ẹ̀ sí kọ́lọ̀ kó sàǹdí ayọrí ẹ̀ sí tí ó dáa òwe tó dé tó bá jẹ́ wà nínú ọlọ́run nínú ìtọ́jú tọ́lọ̀ bá ń tọ́jú èèyàn ni pé yóò mú ẹ̀sìn èèyàn tó ojú ọ̀nà ọlọ́run ló wẹ́ bẹ́nu àdúrà tó ṣe pàtàkì tí mùsùlùmí gbọdọ̀ máa ń ṣe oná làdúrà tó ń bẹnu suratu Ali Imran nìyẹn rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmah innaka anta al-wahhab ọlọ́ọ̀bà má yẹ ẹsẹ̀ wa lẹ́yìn ìgbà tó ti fọ̀nà mọ́ wa má jẹ́ kẹ́mi wa ó yẹ lẹ́yìn ìgbà tó ti fọ̀nà mọ́ wa. anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní inna qulubal ibad bayna usbu'ayn min asabi rahman yuqallibuha kayfa yasha. arábì ní ẹ̀mí gbogbo ẹrú bàtà ó ń bẹ láàrin ìka ọlọ́run bó bá ṣe wọ ọlọ́run ọba níṣe máa ń kọ̀ lábàá bó ṣe wọ ọlọ́run ọba níṣe máa ń yí arábì tó bá wu ọlọ́run ó lè yí ẹ̀mí èèyàn kéèyàn jẹ́ tí ó máa tó bá sì wu ọlọ́run ó lè yí ẹ̀mí èèyàn kó sì tọ́lọ́run Allah subhanahu wa ta'ala onífi qulubihim maradun dàtún sàlàyé àwọn mùnáfíkì fazadahumullahu maradan ọlọ́run á ní àìsàn ń bẹ nínú ẹ̀mí wọn ọlọ́run á sàlékún àìsàn yẹn ó túmọ̀ sí pé àìsàn tó ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ti sàlékún ẹ̀ àwọn tó ń bẹ òun náà ni kíni òun náà ni mọ́rọ̀dọ̀ ṣubuhat wan nifaq àìsàn pé kán máa dàrú jù lẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run àti máa fi àgàbàǹgebè bẹ́sìn ọlọ́run bá lò níbẹ̀rẹ̀ sọ́rọ́tù níbẹ̀rẹ̀ sọ́rọ́tù sọ́f nígbà tó lọ́wọ́ bá ń ròyìn Bani Israil ọlọ́wọ́ ni falamma zagu azaga Allahu qulubahum nígbà tó ń lójú ọ̀nà ọlọ́run ọlọ́ọ̀bá náà wá yí ẹ̀mí wọn ó túmọ̀ sí pé bọ́dún ṣe ń gorí ọdún bẹ́ẹ̀ náà ni wọ́n ń kó lójú ọ̀nà ọlọ́run sí lọ́wọ́ jẹ́ pé inú téèyàn gbọ́dọ̀ máa sọ́ra òun náà ni pé kéèyàn máa bẹ̀rẹ̀ ọ̀hún kọ́lọ́ba kó mọ̀ mosaic kó mọ̀ mọ̀báyàn ọlọ́ba sọ́ra bí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba ni wàlọ́wọ́lá à ń fàbẹ̀tìnà kéta dárúkanu ilé ṣẹ́yìn tó bá rí pé ànábì náà ò bá yẹ tọ́lọ́mù bá mudó tá la wa tá a fọkàn balẹ̀ lórí jẹ́ pé mùsùlùmí ò ní fọkàn balẹ̀ lórí tó ti ń ṣe dáadáa eléyìí ni ẹni tó jẹ́ mùsùlùmí òdodo tó wà lórí tó wà ní tó wà lójú ọ̀nà súnà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí làwọn fi yàtọ̀ sí àwọn táwọn ń pàpè mọ́ táwọn ń súnmọ́ lọ ẹlòmíì ó ti fọkàn tiẹ̀ balẹ̀ pé àwọn rárá irú àìkọ́ lè sùn tún bẹ́ẹ̀ irú àìkọ́ lè sùn wá eléyìí nínú tẹ́rẹ́bì àtọ́lọ́mọ ṣe fún àwọn àlíyò rẹ̀ ó náà ní pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò máa sọ wọn kúrò níbi gbogbo nǹkan tó lè dùn wọn lọ́wọ́ gbogbo nǹkan tó lè jẹ́ alhailatu oní wàlẹ̀ awaik àwọn tó lè jẹ́ adínà gbòòkú alhaila bainahu wà baina tó lè dí wọn lọ́wọ́ tó jẹ́ pé wọ́n jẹ́ ni ọlọ́run lé ní wọ́n padà di ẹni ìsùn lọ́la ẹwọ tọ́lọ̀ bá sọ nínú sọ́rọ́tù nínú sọ́rọ́tù A'raf ọlọ́wọ́ni watlu alayhim naba alladhi àtẹ̀yìnáwó ayatina fansalakha minha ọlọ́wọ́ni wà nígbà kà fún àwọn àlùmọ́ rẹ̀ nípa ìròyìn tó jẹ́ pé àtẹ̀yìnáwó ayatina àwọn ọlọ́ọ̀bá fún nígbà àfún ní àyàwòrán fansalakha minha tí wọ́n bá wí ìnsálàfà yìí tó túmọ̀ sí ni pé ẹni yẹn jáde kúrò nínú ọ̀rọ̀ lọ èyí tí lábá máa ń lo asùnù kẹ́lìmọ̀ yẹn òun náà ni ti èjò bá bọ̀ họ ẹ̀rọ gbogbo aṣọ yìí tẹ́jọ wọ̀ yẹn tó bá bọ̀ kalẹ̀ tó wá jáde kúrò náà ìnsálàfà yẹn ọlọ́run ní fansálàfà mi ha ẹni tá a fún láyà àwọ̀ tá a fún nímọ̀ àwọ̀ ọlọ́run fansálàfà mi ha ó kàn bọ̀ họ kúrò níbẹ̀ ọlọ́run ní bó ṣe bọ̀ họ kúrò níbẹ̀ tó bọ́ aṣọ ìpayà ọlọ́run tó bọ́ jùlẹ̀ ọlọ́run fa atba'u shaitan fa atba'u shaitan Jésù ṣe tẹ̀lé nìyẹn bẹ́ẹ̀ náà lè ṣùgbọ́n gbà bẹ́ẹ̀ náà lè ṣùgbọ́n gbà tẹ̀lé ọlọ́ba ní fakana minal gawin fakana minal gawin bó ṣe di gawin nìyẹn ibẹ̀ làwọn àbá àti yọ pé àṣẹ́ni tó bá mọ òdodo kullu man arafa al ولم يعمل به أو لم يتبع ولم يتبعه فهو غاو لقوله تعالى أيوة أن آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين àwọn ọ̀rọ̀ sùkúlù gbẹ tó bá mọ̀ òdodo tí ò bá ti tẹ̀lé gọ́wìrì tó bẹ́ẹ̀ tó lọ́ọ́ bá ju èyí káàmì mi lọ gọ́wìrì bó tẹ̀lé pé oríṣiríṣi àwọn ìsọ̀rọ̀ ìlú yàtú ń bẹ tẹ́lẹ̀ pé àwọn afọ́nimọ̀ tafsiru fi tú àyà yìí ṣùgbọ́n nígbà mi ẹ̀rí pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú àdéhìsì abdullahi bin amr ibn al-aas arábìnrin la tusaddiqu alal kitab wala tukadhibuhum àwọn alul ní tí wọ́n bá sọ ẹ má gbà lódodo ẹ má sì pè nírọ́ àwọn bá ní tí hadith yẹn ni pé ní tí wọ́n bá sọ a lè gbà lódodo àyàfi lókùrú ìgbà tó bá ti bá ń tọ́lọ́ sọ́nà alukurani mu tí ò sí ìtakò tàbí tó bá tánà gba Muhammad sọ tó bá mú a sì mọ ìgbà nírọ́ ẹ̀fọn ìgbà láti kàdébọ̀ ọ̀hún a lè pè é nírọ́ lókùrú ìgbà tó bá ti takò tọ́lọ́ bá sọ́nà alukurani kẹrin tó gbé àtọ́lọ́ bá ń júwe nínú ìròyìn tọ́lọ́ bá fún alukurani kẹrin wọn ni pé wà muhaiminan alayhi kùránì yóò máa kọ̀ǹfàmù àwọn tó ti lọ́wọ́ wájú nítorí àti oní alukurani tí ò bá ti bá ní tí wọ́n sọ fún wa mú á ti gba eléyìí ọ̀rọ̀ sọkúsọ ni wọ́n sọ yìí wọ́n ṣàlàyé pé àyà yìí pẹ̀lú ìsọ̀rọ̀ ìlíyà àti pé balham ibn bawrọ̀ bẹ́ẹ̀ni kan bẹ́ẹ̀ nù jọ musa ti ń jẹ́ balham ibn bawrọ̀ wọ́n ní òun mọ gbogbo taurat ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ó padà kò kí ni tẹ́rìbí àtọ́lọ́ ọba subhanahu wa ta'ala máa ń fún àwọn ẹni tiẹ̀ kò ní jẹ́ kéèyàn lọ bá wọn kò ní jẹ́ pé kéèyàn ó nímọ̀ kéèyàn wá tún padà dépò kí látara mi lọ́sọ̀ kí gbogbo tó lè dìyàn lọ́wọ́ láàrin ìyàn àtọ́lọ́hún nínú tẹ́lẹ̀bí àyìn pé ọlọ́ọ̀bù mi yóò láàyàn bẹ́ẹ̀ ó ní wa àkíkọ́ tiwa ó ní pàápàá rẹ̀ tí ò bá yé wa tó ó náà ní tarbiyatu tawfiki li kulli khair ẹni tó bá jẹ́ pé òun bá fẹ́ rè ní tẹ́lẹ̀bí àkọ́sọ̀ ní àmójútó àmójútó tọ̀tọ̀ àmójútó tó yàtọ̀ sí àmójútó gbogbo ayé yàtọ̀ fún kọ́lọ́wọ́ bá ń fún ní jíjẹ ó ń fún ní mímu ó ń fún látẹ́gùn òun náà ń sùn bí àwọn yòókù ó ń jí bí àwọn yòókù ó ní àkíkọ́tù à ní pàápàá pé ọlọ́wọ́ bá ó máa máa fẹ́ rí ẹnìkan tarbiyatu tawfiq likulli khair ọlọ́wọ́ bó máa fìyàn ṣe kò ń gé gbogbo dáadáa wal ismatu min kulli sharri ọlọ́wọ́ bó sì máa sọ àyàn kó níbi gbogbo àbúrú من كل شر الوان بمعنى واحد ó ní ولعل هذا المعنى ó ní ó ṣeéṣe kó dẹ́pẹ́ ìtumọ̀ yìí ó ní السر في كون أكثر أدعية الأنبياء بلفظ ربي ló yẹ gbogbo àwọn àdúrà táwọn ànábì ọlọ́run ṣe láàbùsọ̀ rọ́bù ló wà bẹ́ẹ̀ láàbùsọ̀ rọ́bù ni ó wà níbẹ̀ torí pé ọlọ́run ọba wọn ń rè wọ́n lẹ́rù bòbí yà àlẹ́kọ́sọ̀ onífà ìnà مطالبهم كلها داخلة تحت ربوبيته الخاصة ó ní gbogbo táwọn ànábì ọlọ́run tí wọ́n ń tọrọ pátá gbogbo tí wọ́n ń wá láyé wọn abẹ́ ògòdè àkàsọ̀ bọ́ sí abẹ́ pé ọlọ́ọ̀bá ti sàánú tí wọ́n ó ti sùn wọ́n ní isma lọ́wọ́ tọ́lọ́ bá sọ́nà gba muhammad sallallahu alayhi wa sallam wọ́n lọ ní awa man kana maytan fa ahyayna fa ja'alna lahu nuran. يمشي به في الناس كمن مثلوا في الظلمات ليس بخارج منها ọlọ́wà ní sẹ́ni tó jẹ́ pé òkú ni fa àhìyànà tá a wá yìí wájà àìmọ̀láwò lóòrọ̀ yẹn ń ṣe bí ìfìnnẹ́s àwa fún ní mẹ́lẹ̀ tó ń fi ń láàrin àwọn èèyàn kọjá ọlọ́ni sáà lè fi yẹn wé tó jẹ́ pé kàmẹ́mẹ́fàlù fi dùlùmẹ́ẹ̀tì ẹni pé ní òkú lòún wà lẹ́yìn sàbẹ̀kàrí jìmìnà Ibn Taymiyyah rahimahullah ta'ala bákan náà alimami Ahmad rahimahullah wọ́n ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìtọ́lọ́ọ̀bá pè ní núùrù ní bí òun náà ní alukur'an al-karim òye alukur'an al-karim tọ́lọ́ọ̀bá fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam níbi ìgbà tọ́lọ́ọ̀bá fún ní kur'an tán kur'an yẹn ló fi ń wòye kur'an yẹn ní samana tiẹ̀ ọlọ́ọ̀bá ní sáà fi yín wẹ́ tó jẹ́ pé kàmẹ́ mẹ́fà ló fi dolomat ó fi hàn pé kánàbí sọlá àlọ sálám kó náà tó jáde bí ọlọ́run kò sí tó náà já má kò sí tí òun náà já má ṣùgbọ́n ìgbà tó lọ bá sọ́dà náà bí ọlọ́run bígbà téèyàn kú níbi bígbà téèyàn kú nípò òkú tó dá láàyè pẹ̀lú kọ́kọ́ jáde bí ọlọ́run ọlọ́run tó wà fún lálẹ́ kúrán ọlọ́run sáfìyàn wọn tó wà nínú òkun irú tẹ́rbíyà báyìí òun náà ni àtẹ̀rbíyà tó àlẹ́kọ̀ọ́sọ tọ́lọ́ bá fi ń dá àyàn sàlẹ́sà ti fi ń sànú èèyàn tí ó máa fi hàn ṣe kòǹgẹ́ dáadáa tí ó máa sún ìrìn gbígbà burúkú ní wàlá allah adal maana wà sírò fẹkọ ní akthari adiyat al-anbiya bilafzi rọb lóyún ọ̀pọ̀lọpọ̀ àdó àtàwọn ànábì ọlọ́mọ ṣe gbólóhùn rọ́bù ni anas bin malik radiyallahu ta'ala anhu wọ́n bèèrè lọ́wọ́ anas bin malik pé ma aktharu du'a'i nabi sallallahu alayhi wa sallam kí ló pọ̀ jù àdó àtàwọn máa ṣe ó àdó àtúkọ̀ jù táwọn máa ń ṣe onáni rọ̀bánà àtìnà fi dúnìyà hasana wọ́fìlà àkẹ́rọ̀tì hasanatan wọ́kìnà ọ̀dàbẹ̀nà. ẹni tó gbàdí sìn yẹn wá lọ́dọ̀ àwọn sọ̀hábà mínà tàbíyìn ó wá ní wàkánà anasun ìdàdáà ìdàdáà bìdùáyìn dáà bíi fìhà wá ìdàdáà bìdáwàtì dáà bìhà. ó lánàá sọ mẹ́rìkì náà fóònù àṣewá gbọ́ ilé yìí tó bá fẹ́ ṣàdúà tó bá pàdúà tó fẹ́ ṣe tó bá láǹfààní tó fẹ́ ṣàdúà tó pọ̀ Rabbana atina fid dunya hasana yóò wà ní àdúrà tí ó ṣe tó bá yẹ pé ẹyọ kan péré ní òbá ṣe ládùúà Rabbana atina fid dunya hasana ni ó ṣe tí ó dákẹ́ ṣẹ́kù nítorí ẹ̀ ló fi jẹ́ pé mímọ fi kòǹgẹ́ kọ́lọ́ ọmọ fìyàn ṣe kòǹgẹ́ kó sọ̀yàn níbi aburú tá a bá sọ pé gbólóhùn Rabbana nínú ìtumọ̀ tó tú sí pé ìwọ ọlọ́run ọba wa ti ń là wá níbi aburú tí ń fi wá ṣe kòǹgẹ́ dáadáa ó ní torí ẹ̀ làwọn ànábì ọlọ́run fi máa ń sábà tẹnumọ́ rọ̀bánà rọ̀bánà naam ó ní fa ìnà matọ́líbà ń kó la dàkílà tún tààtà rògbòdìyà tìlẹ̀ xaṣọ ó ní gbogbo tó ń wá nínú sẹ̀mí tààtà rògbòdìyà xaṣọ yìí lórí ẹbí tẹ́lẹ̀ àwọn anábọ̀ amúsá ńgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rọ́bànà ìnàkà àtẹ́tẹ̀ fìràwọn ìwọ ọlọ́run wa ìwọ ló fún fìràwọn ní àtàwọn èèyàn rẹ̀ ló fún wọn lówó ló fún wọn ní dúkìá láyé tán fi ń dalẹ̀ rú yìí ẹbí gbólóhùn olólò rọ̀bànà anábìwá Adam aleyhi salatu wa salam nígbà tí ó tó ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run gbólóhùn olólò bá fi nù rọ̀bànà zalamna anfusana wa illam tawfir lana wa tarhamna lanakunanna tó kàn sí ti kí ẹ túmọ̀ sí nínú nínú ìtumọ̀ tó túmọ̀ sí náà ìwọ ọlọ́run ọba wa tó ń fi wá ṣe kùn gẹ́ dáadáa tó oníkápá tó ń là wá níbi aburú kan tó wá sùn bá sùn naam oní Rabbul Alamin oní alamfiradihi oní fadala qawluhu oní gbólóhùn tọ́lọ́ ọba sọ wípé Rabbul Alamin pé ọlọ́run ọba gbogbo àgbáyé lòun olóńtọ́ka sí alamfiradihi bil khalqi wa tadbir ó jẹ́ kó yára pé ọlọ́run ọba nìkan ló dá ayé ló dá gbogbo ẹ̀dá òun náà ní sì ń darí àlámọ̀rí wàníà ọlọ́ọ̀bá nìkan náà ló sì ń kẹ́ gbogbo ayé oníwà kàmáàlù gíná ó sì tún ṣàfihàn bọ́lá òun ọba subhanahu wa ta'ala bó ṣe pé tó lẹ́yìn tó rọrọ̀ tayọ gbogbo ẹ̀rọ ẹ̀ oníwà tàmáàmù fákìrì làálàmínà ilé ó sì ṣàfihàn bí ó sì jẹ́ pé ẹrú lápapọ̀ abùkátà sọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò bùkátà sọ wa bi kulli wajh gbogbo ọ̀nà láfi bùkátà sọlọ́wọ́n wa ti bá torí ẹ̀ la sọ pé máa mú wọn imamu eh, atahawi ó ní la dina anilahi tọrọfata ayin kò sẹ́ni tó lè ra ọ tó lè rọrọ̀ tayọ ọlọ́run kódà ní ìṣẹ́jú kan wọ́n ní kan náà ní nàìjíríà yìí tí ó dàbí tẹ̀sán láàrin wọ́n ní ó gbà pé kò gbà kọ́ lọ́hùn wà àkídàtì wọ́n gbà tó wà rẹ̀ débi kan tí wàhálà yìí dọ́jọ́ kú wọ́n ló sàsọ́jọ́ gbàgbé o oh god èwo tún ni god èwo ní kò sí ni tamamu fakiri ilé oní malik yawmi dín oní alimalik oní táwọn ní malik ó ti fún arahman rahim àbí naam arahman rahim ẹ jẹ́ ká lọ kàn náà níbẹ̀ oní arahman rahim oni ismail orúkọ méjèèjì dàlání àlà annahu ta'ala orúkọ méjèèjì rahman rahim yìí ó ń túmọ̀ sí pé ọlọ́run ọba ó ń tọ́ka sí pé ọlọ́run ọlọ́run ọba tó jẹ́ pé ìkẹ́ rẹ̀ gbá àyè tó tóbi náà sí ni alẹ́ ti wá sí àtúkò làṣẹ ìkẹ́ ọlọ́run kárí gbogbo nǹkan ni kò síbi tọ́wọ̀ kẹ́ ọlọ́run òde wà á mọ̀ àtúkò làṣẹ gbogbo nǹkan tó jẹ́ nǹkan abẹ̀mí láyé òun náà nìkẹ́ ọlọ́run kárí ẹ̀ nàá òun wà àlè mọ̀tẹ́kìn ṣùgbọ́n ìkẹ́ yìí ó kárí gbogbo wa láyé wà kàtàbà àlè mọ̀tẹ́kìn ṣùgbọ́n tó bá dé ọ̀gbẹ́dà ògèèdè àwọn olùpáyọ̀ ọlọ́run nìkan ọlọ́run bá kọ́ nǹkan ọlọ́run bá sàkọọ́lẹ̀ kẹrẹ̀ fún almuttabi'ina li anbiya'ihi wa rusuli shatri àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn ànábì ọlọ́run tí wọ́n ń tẹ̀lé àwọn òjíṣẹ́ rẹ̀ ó ní fàáwùlà àwọn táwọn bá ń tẹ̀lé àwọn ànábì ọlọ́run ó ní láwùmù rahmatul mutlaqa àwọn ni wọ́n ní ìkẹ́ tó jẹ́ ògede ìkẹ́ rahmatul mutlaqa ìkẹ́ ojúlówó gan-an ìkẹ́ tó jẹ́ pé kò sí àbàwọ́n ń bẹ̀ àwọn ni wọ́n ni wọ́n mọ̀ ní àdáhùn àwọn tó bá ti yàtọ̀ sí àwọn tá a sọ yìí wọn àtẹ̀lé àwọn ànábì ọlọ́run kèfèrí ni wọ́n ó ní gbogbo bó ṣe ń da fún wọn láyé táwọn náà ń rí ná tá ń rí lò tá ń sùn tá ń jì ó ní wọ́n mọ̀ àdáhùn ẹni tó bá ti yàtọ̀ sí wọn fáláwo lè sí ibòmí ni àwọn kan nípìn níbẹ̀ àwọn kan nípìn níbẹ̀ ni ẹ pé ọlọ́wà ni wàmí náà من يقول ربنا آتنا في الدنيا حسنة وما لهم في الآخرة من خلاق الله بعدين بيننا عوين تلقي إذا ما تقولنا ربنا آتنا في الدنيا حسنة الله شد هذا طائف ما تما تين ترى هذا طائف أموني ورما هذا طائف نكنوا ما ترى الله وما لهم في الآخرة من خلاق رأوا يا باي وانا نينك من كلام القيامة tábà ti yọ síwájú ọlọ́run wọ́n sòfò dànù lálùkì àmọ́ ọlọ́ni wa minhum ó sì bẹ́ẹ̀ nínú wọn man yaqulu rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana ìyàtọ̀ láàrin kẹfìrí àti mùsùlùmí nìyẹn àwọn kẹfìrí ni wọ́n làdó àkọ́kọ́ lórí tó ló fi jẹ́ pé àwọn kẹfìrí ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe náà jáyé lọ àfàìkú wọn làfàìwọ́ náà wọn ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار àrẹ́bí kò sẹ́ni tí ó gbọ́ pọ́lọ́ ọba ara mi iṣẹ́ tí ó dáná bì lájọ tó lọ́ba ti gbé mi dìde tí ó gbọ́ kọ́ mi tí ó gbọ́ pèpè mi àrẹ́bí ní tí ò bá ti sí tí ò bá ti gba tí mo sàn ẹ́ gbọ́ àrẹ́bí lọ́mọ náà ni ó jẹ ọmọ náà ló jẹ kódà tó fún bàbá àrẹ́bí wa sallallahu alayhi wa sallam gbé wọ́n ṣàlàyé tó gbé máyà ń ti pa hawa wọ́n á bèèrè lọ́wọ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam nípa arákùnrin kan abdullahi ibn jada'an nínú àdìsí yàwó aisha ó ti wà nínú ọ̀rọ̀ táwọn alábá máa ń sọ pé arákùnrin àyàn dáadáa ni wọ́n á bèèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam pé arákùnrin ibn jada'an yìí yàwó aisha wa bèèrè pé abdullahi ibn jada'an wọ́n ló máa ń dàbí pọ̀ wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa sára alẹ́ sára oko arábìnrin innahu lam wọn rà pé gbogbo ìgbádùn tí kèfèrí bá jẹ láyé wọn kàn nínú sí ìlú bẹ́ẹ̀ ṣùgbọ́n wa ma lahum fil akhirati min khalaq torí àlànà bí sọlá sọ pé law ya'lamu al-mu'minu ma 'inda Allahi min al-'uqubati ma tami'a fi jannati ahad arábi tí mòmí ní bá máa ti bẹ lọ́dọ̀ ọlọ́run nínú ìyá ni ìyá àjẹkúdúró gbó tó lè fi jẹyàn ẹnì akọ̀wé ní òròpó tiẹ̀ nǹkan bákan náà tó bá yẹ pé àwọn kẹfìrí náà sì máa tó ń bẹ lọ́dọ̀ olóò nínú nǹkan yìí máa kọ́ ni tọ́mi jannati ahad ẹnìkan kan ò ní jákàmù náà kò ń bí àjẹnà kí nìyẹn ó mọ̀ pé mùsùlùmí gbọdọ̀ wà nínú khawf èyí tí èèyàn ń ṣe ò ní kún èèyàn lójú èèyàn máa páyà ọlọ́mọ sánú mọ̀dálọ́wọ́ wa ó ní orúkọ méjèèjì yìí ìkẹ́ ló ń túmọ̀ sí ìkẹ́ yìí ọlọ́wọ́ bá ń fi rahman rahim kẹ́ gbogbo ayé ṣùgbọ́n tó bá di àlìkìyàmà ọwọ́ ògede mùmìnì nìkan lọ́wọ́ bó fi ìkẹ́ yẹn ni ó máa máa kádàrá ẹ̀ fún. náà níbo la wà oníwàhálàm oníkásí lọ́mà anamina kọ̀wáìdì ni mo dáfà kí alẹ́ ìhà pé nínú kọ́ìdà nínú àkọ̀wáìdì principles tẹnu àwọn afá kò lórí ẹ̀ tó yẹ pé nínú àwọn afá bayna salafil ummati wa imatiha ní àtàyé àwọn sàhábà tó fi gbogbo àwọn àyímà àyímà tí wọ́n jẹ́ ní ọlọ́run nínú ntẹnu kò lórí ẹ̀ wọn ni al-iman bi asma'illahi wa sifati a gbọ́dọ̀ nígbàgbọ́ sí àwọn orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run wa ahkamu sifati àti ìdájọ́ àwọn ìròyìn ọlọ́run ó ní fa yu'minun ó wá fẹ́ sàlàyé tó gbà lérò ó ní àwọn alùsùnà gbogbo àwọn sálàfù sọ́ọ̀lì tí wọ́n ti lọ wọ́n gbàgbọ́ mathalan bi annahu rahmanu rahim wọ́n lọ́wọ́ bá rahmanu rahim ni dhurrahmati lẹ́tì tásọ̀fà bíyà ìròyìn tọ́lọ́wọ́ bá fi ròyìn ara ẹ̀ pé olùkẹ́ni lòun ni àádà pé kẹyìn ó ń bẹ̀ pẹ̀lú ọlọ́run al-muta'alliqatu bil marhum ìkẹ́ tó jẹ́ pé ó so mẹ́ni tọ́lọ́wọ́ bá fẹ́ kẹ́ torí àlànà fi sọ pé ar-rahimun yarhamuhumur rahman gbogbo ẹni tí bá ń kẹ́ ni láyé tí bá ń kẹ́ gbogbo ẹ̀dá ọlọ́run ọlọ́ọ̀bá tó mu gbogbo wa náà padà kẹ́ òun náà ó ní fa ní àmú kulluha ó ní gbogbo òkè pátá asaru min asari rahmati orípa nínú àwọn orípa àkẹ́ ọlọ́ọ̀ni yẹn ìpẹ́ bọ bọ́ ìyá ṣe ń gbé ọmọ bí ṣe ń gbé sáyà ti ń tọ́jú ẹ̀ ìkẹ́ bó ṣe jẹ́ pé bàbá ó máa dáàbò bọ́mọ ẹ̀ bó ṣe jẹ́ pé àwọn dáàbà míì náà wọ́n da ìyẹ́ wọn wọ́n dàbọ̀ wọn. ó ń kẹta yìí asaru min asari rahmati wa akada ó ní báyìí náà ni fi sáyiri asma níbi gbogbo orúkọ ọlọ́run yuqalu fil alim ó ní a máa sọ níbi tọ́nà tó pẹ̀rẹ̀ ní alim innahu alimun dọ̀ ilmi ọba alámọ̀tán lọ́lọ́run ọba táwọn àti màròyìn ni ya'lamu bihi kulla shay pẹ̀lú máa rẹ̀ wọn gbogbo nǹkan pátá qadir tá a bá sọ pé alágbára lọ́lọ́run yani dhu qudratin ala kulli shay ọba alágbára tó kápá gbogbo nǹkan ni kò sí tí àpọ̀lọ́wọ́n ọba ò ká nínú àwọn nǹkan tá a ti ṣàfikún ẹ̀ ṣáájú o ní pé àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé arahman òun náà ni dhurrahmati alwasi'a òun náà ni ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala tó jẹ́ pé ìkẹ́ rẹ̀ ìkẹ́ tó ṣe kí o ìkẹ́ tó gbáàyè ni wọ́n wá ní arahim nọ́pọ̀ yìí ṣe pàtàkì ẹ jẹ́ dání wọn ni arahman do rahmatil wasi'a ọlọ́ọ̀ba ìtumọ̀ rahman ni ọba tí kéré gbáàyè àtọ́lá náà pé gbólóhùn rahman rahim ibì kan náà ni wọ́n ti yọ látara àkẹ́ náà ni wàásùn ló yàtọ̀ wọn ni arahman do rahmatil wasi'a ọba tí kéré gbáàyè tó gbòòrò ṣùgbọ́n arahim do rahmatil wasila do rahmatil alwasila ọba tí máa ń dojú ìkẹ́ rẹ̀ kọ ibìkan tó fi hàn pé ìkẹ́ ta kọ́kọ́ yẹn òun báyìí ìkẹ́ ẹlẹ́ẹ̀kejì wàásìlà yóò dojú ẹ̀ yóò mú tọ àwọn kan lọ ni òfin tá a bá ń sọ rahim ó túmọ̀ sí pé ìkẹ́ yẹn ìkẹ́ tọ́lọ̀ ń mú tọ àwọn ọ̀rùn mi lọ ni a jẹ́ pé arahman nínú tafsir àámú min arahim torí pé rahman rahim yẹn náà wà dáhìlà sábẹ́ rahman wọ́n ní ìyẹn yóò jẹ́ ká ṣe fárúkọ torí àlọ́ fi jẹ́ pé a lọ́lọ́run fi ṣàfitì rahman sẹ́gbẹ̀ẹ́ allah ọlọ́ni kó lè di ọlọ́ha àwọn èdè rahman ẹ pè yí láì allah ẹ sì pé ní rahman eléyìí ìlànà táwọn bá sọ náà ìkan nínú àwọn àáfà onímọ̀ tafsir al-imam al-qurtubi rahimahullah ta'ala ẹ̀já kankan tó ń sọ wọn wà akthar al-ulama wọn lọ gọ̀rọ̀ àwọn àáfà ala anna rahman mukhtassun billahi azza wa jalla wọn ni kalimatu rahman ọlọ́ọ̀bà nìkan làwọn ń pè bẹ́ẹ̀ la yajuzu an yusamma bihi ghayra kò lẹ́tọ̀ọ́ ká sọ ẹlòmíì ní arahman lẹ́yìn wọn torí rahman رحمة الواسعة برحمة الواسعة وسنتون للدبان وإن الله تراه قال وإن شبارك والله بصفه قل ادعوا الله أو ادعوا الرحمن فعادل الاسم الذي لا يشركه في غيره أجعلنا من دون الرحمن آلية يعبدون فأخبر أن الرحمن هو المستحق للعبادة جل وعز لو ده بالمعاد الله أجعلنا من دون الرحمن آلية يعبدون ìdá àfi ọlọ́run bá mí ìkalẹ̀ fún wa láti máa sìn tó tayọ arahman ni ẹ̀rí ọlọ́run bá wá gbé ẹni tá à ń sìn wá gbé rahman sí ó túmọ̀ sí pé orúkọ yẹn kì ṣe orúkọ tó ń dà kì ṣe orúkọ tẹ́lómìn lè gbàròyìn pẹ̀lú ẹ̀ lórí wá sọ pé ó dà papọ̀ gẹ́gẹ́ bí àwọn orúkọ míì bíi hakim bíi orúkọ míì bíi rahim a lè pèèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n àtìmọ̀ pé walillahi al-mathalul èyí tó ga jù nínú àpèjúwe àti nínú ìròyìn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa laysa kamithlihi shay'un torí ẹ̀ lẹ́yìn àwọn àbá sọ pé wà rahim rahim ní tiẹ̀ khasun lil mu'minin rahim ní tiẹ̀ ọlọ́ọ̀bá sàdáyàn rí ẹ̀ pẹ̀lú àwọn mọ̀mìnì ni ó fẹ́ pé ìkẹ́ tàlìjẹ́nà àti kẹ́tù káwọn olùdàgbò òdodo oní rahim túmọ̀ sí oní malik yawmiddin oní al nípa pé ní malik ó wà mani tasafa bisifati al-maliki òun náà ni ẹni tó jẹ́ pé ó da ìròyìn ọba alẹ́tìmín àfáàrí anáwòyá mọ̀wá yẹn ha ètò yẹ pé nínú orí pa jíjọba òun náà ni pé ọlọ́run ọba ọba tí ó máa pa wá láṣẹ tí ó máa kọ̀ fún wa ni ọlọ́ba ni àyà sábòlì ìnsán an yutraka sódà yamhu Allahu ma yasha wa yuthbit. àlìmáàmù Ṣáfi'í rahimahullah nígbà tó ń tún gbóná ọlọ́run tó sọ pé ọlọ́ba ni sọ́mà nìyẹn rò pa á fòun lẹ̀ sódà alimami ṣaafi wọn lè tuma sódà ni pé làyé umaru wà láyé nìha sọmọ nìyà rò pé kò ní sásẹ lọ́dọ̀ Ọlọ́run tí ó máa pa wọn kò ní sí ìtọ́lọ́wọ́ bó kọ̀ fóun oníwàyí sí ibò ọ̀yà ákìb nínú orípa àjọbọ Ọlọ́run ó náà ní pé ọba tó lè fún yàn lẹ́sàn ni ọba tó lè fi àjẹyàn ni wáyà tasọ́rọ̀ bìnnàmà líkì bìjẹ̀mí àníwá ìtasọ̀rọ̀ fat yóò dẹ̀ máa ṣe pẹ̀lú àwọn ẹrú ẹ̀ pẹ̀lú gbogbo àwọn tó dá àwọn nǹkan tó wà ní kápá ni ẹ̀ pátápátá tó jẹ́ òun ló dá wọn ọlọ́run máa ṣe pẹ̀lú wọn yóò máa lò pẹ̀lú wọn pẹ̀lú bó bá ṣe fẹ́ yóò máa lò pẹ̀lú wọn pẹ̀lú bó bá ṣe fẹ́ ọlọ́run bá ní máa ń ṣe léyìí anagba muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn lọ́mọ ẹ̀ kú nígbà tó máa anagba muhammad sallallahu alayhi wa sallam kú ó ń bẹ̀rẹ̀ sí da lójú anagba muhammad sallallahu alayhi wa sallam wọn sábẹ́ wọn wà surprise wọn anabi kí ló tó ṣe báyìí anagba muhammad sallallahu alayhi wa sallam inna rahma ìkẹ́niyẹn àmìnà ìkọlùbà la yahzun ẹ̀mí tẹ́ rí yẹn lè máa bàjẹ́ ẹ̀mí ó lè bàjẹ́ látara tó ṣẹlẹ̀ àyẹ̀wò ìnàlẹ̀ àyìnàlà tẹ́dùmá ojú sì lè máa dání wàlà nàkúlù ilà mayori dè rọ ṣùgbọ́n tábà bẹ́ sọ̀rọ̀ jáde lẹ́nu ìtúbáyọ̀ lọ́wọ́ba nínú náà ni àgbọ̀dọ̀ sọ àgbà iná bìfẹ̀rọ̀ kíkà ya Ibrahim ọ̀làmà ṣùgbọ́n Ibrahim ah bó ṣe lọ yìí ó jẹ́ nǹkan àbànújẹ́ fún wa tọ́lọ́ ń bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ànábì rẹ̀ sallallahu alaihi wasallam bó ṣe fẹ́ lò pẹ̀lú ẹ̀ ni bọ́n tó bá wù ọlọ́run fa'alun lima yurid la yus'alu amma yaf'al bó bá ṣe wù ọlọ́run ó lè sọ ẹnìkan faminkum kafir ó lè sọ ẹnìkan lólórí eré kó sọ ẹnìkan lólórí ibú wọ́n sì jọ jáde nínú ìyá kan náà ó lè ṣe bàbá lọ́mọ àlùjánnà kó ṣe màmá àwọn ẹrú ẹ̀ olùwà dọ́ọ̀fà alimẹ́lík lìyọ́mìdì ó ní ìjọba ọlọ́run ọlọ́run á ṣe àfitì rẹ̀ sí ọjọ́ ẹ̀san tí sọjọ́ gbìdà kìyàmà ó ní wọ́wọ́ yẹ́wùmù kìyàmà ọjọ́ tá a mọ̀ sí yẹ́wùmù díyìn òun náà ní yẹ́wùmù kìyàmà ọjọ́ ẹ̀san tí sọjọ́ kìyàmà ó ní torí bẹ́ẹ̀ yẹ́wùmù yùdánù náà sòfin ibi àmàlì ọjọ́ tí wọ́n máa fún kálukú ní ẹ̀san ṣẹ́ tó ṣe khairu àwàṣàrò ha ẹni tó bá ṣe dáadáa yóò gbẹ̀san dáadáa ẹni tó bá ṣàìdá yóò gbẹ̀san àìdá waman ya'mal faman ya'mal mithqala dharratin khayran yara ọlọ́run ẹni tó bá ṣe ẹni tó kéré bí ọmọ náà gún ní dáadáa ọlọ́run yóò rí waman ya'mal mithqala dharratin sharran yara ẹni tó bá ti ṣe àìdá kódà kó kéré bí ọmọ náà gún ọlọ́ba yóò rí eléyìí òun náà ọjọ́ ẹ̀san tọ́lọ́ oní khayra wa sharra li anna fi dhalika al-yawm wọ́n ní torí pé níjọ́ gbìndẹ̀ alkiyama ọlọ́ọ̀bà alikiola oní yẹ́zàharu àwùjọ́zìhẹ́rù lil khalqi tamama zuhur ọlọ́ọ̀bà ó fi hàn àwọn ẹrú ní fífihàn gbangba kàmáàlà mulkihi bóun ṣe jẹ́ ọba tó tí òun pé pérépéré lọ́ba wà á dìlè yìí wà hikmati àti déédéé àti òye ọlọ́run wọ́n kì tọ́ i amúláàkìlì khalaik yóò dẹ̀ ṣe àfihàn fún gbogbo ayé bí gbogbo àwọn tí wọ́n pera wọn lọ́ba tí wọ́n pera wọn níjòyè láyé ni wọ́n sì jẹ́ nǹkan kan. hatta débi pé annahu yastawi fi dhalika al-yawm torí pé níjọ́ náà wọ́n ní yastawi fi dhalika al-yawm wọ́n ṣe dọ́gba níjọ́ náà lọ́hùn al gbogbo ọba pátá ọba àti bákan náà àtàwọn kíni oní wàrọ̀ àyà àti gbogbo àwọn tí wọ́n ń ṣe awèrọ̀ àyà àti gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí wàlẹ̀ àbíyìdì wàlẹ̀ àhọ́rọ̀ gbogbo ẹrú pátá àtọmọlúwàbí bákan náà láṣẹ nínú àjọ ọlọ́run torí ẹ̀rọ anábì muhammad sallallahu alayhi wa sallam lànàbì fi kọ̀ fún wa nípa ká máa tàbùkù ẹnìkan wọ́n ní kan náà sọ àbá anábì muhammad sallallahu alayhi wa sallam sábò dárí kọ́ni abudari wọ́n ní ó pe ẹrú rẹ̀ kan gbàdúrà ẹ pẹ̀lú ẹnu sọ ìmọ̀ Bukhari ó ní yabnata sauda ó ní ìrẹ̀ ọmọ ẹrú dúdú yìí wọ́n lànà bí wọn Muhammad sallallahu alayhi wa sallam ayyarta bi ummi ó sì ń rò pé àbùkù ń bẹ lára ẹ nítorí ìran tí wọ́n ti bí nítorí pé ẹrú dúdú ilẹ̀ tó bí Ànábì ní innaka mur'un fika jahiliya mo ṣe ń wọ yìí ó jẹ́ èèyàn kan tó pé jàìlíyà ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìṣesí jàìlíyà ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó pé náà ìṣesí jàìlíyà òun náà mi máa ń ṣe àpọ́nlé lórí nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́hún wọ́n lẹ́nìkan kọjá nínú àwọn mùsùlùmí nínú àwọn aláìní nínú àwọn mùsùlùmí anabi sọlá àdìsọlá sọlá sàbí pé má dàtà kò lúnà fi hàn ọkùnrin tó ń kọjá lọ yìí kí lè lè sọ nípa ẹ wọn náà sàbí wá dàn pé àríyàn irú ẹni báyìí ó ṣeé ṣe nínú àwọn aláìní nǹkan àlà ìsìlámà tó bá fẹ́ sọ̀rọ̀ gan kò sẹ́ni tí ó fún lọ́díẹ̀nsì àwọn èèyàn nífẹ̀ẹ́ tẹ́tí gbọ́n tó ń sọ ẹ wo bó ṣe rí láìní lélẹ́yìí. oníwàyàn kọ́tọ̀ bá àlà yóò ń kà kódà tó bá fẹ́ fọ́ọ̀mù èèyàn èèyàn nífẹ̀ẹ́ fọ́ọ̀mù rẹ̀ lẹ̀ fún. ó wá ṣe díẹ̀ ẹnìkan tó wá ń lọ́mọ àwọn olówó anágbèwá ni kílẹ̀ bẹ́ẹ̀ sọ nípa ilé ah, àwọn bó bá tẹ̀lé sọ̀rọ̀ gan yóò dùn tó fẹ́ sọ àlẹ́ mi àdá ẹni tẹ̀ ń wò yìí khayrun bi min il ardi min dalik ẹni tà kọ́kọ́ ń lóore ju gbogbo ẹ̀kún sán ẹ̀kún lẹ̀ gbogbo tó lè kúnlẹ̀ wọ́n fi lóore ju lè ràn ó túmọ̀ sí pé àlẹ́ àìbọ̀rọ̀tú lè tẹ̀kọ́ nítorí fẹ́ wù náà ní ìpayọ̀ lórí ẹni jọ̀ọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ọlọ́ọ̀bọ̀ ṣe tẹ́sùn yà láàrin ẹrú àti gbogbo nǹkan kan yẹn tí ó fún yàn lápẹ́lẹ́ náà ní kí náà ní kí yàn jẹ́ olùpayọ̀ ọlọ́run ní eré ẹ bá ń kà á. oníkó lo òun ó ń dodo wa pátápátá níjọ́ gbé dàlùkìyàmà mọ̀dàrúnínà lè àbọ̀mẹ́tì ìkọ̀ọ̀bì ọ̀nà àìsàtì kálukú náà ló rẹra rẹ̀ lẹ̀ fún títóbi ọlọ́run kálukú náà ni ó ṣe kí ni kálukú wa náà lá rẹra wa lẹ̀ mọ̀ntẹ́dìrúnà lè mujazati tí kálukú àmọ̀ pé ah níbo lọ́wọ́ bàyọ̀ sùn lé mi kílẹ̀ sàn tọ́lọ́wọ́ bó sùn rọ̀júnà sàwábà khaifuna min iqabi kálukú máa ra kan ẹ̀sán ọlọ́run àmì ìpáyà yẹn ọlọ́run ó ní falidhalika khassa bi dhikr ó nítorí pàtàkì ọjọ́ yìí lọ́lọ́bí fi sàfitiẹ̀ ló fi sàfitiẹ̀ síbi rọ́bù ló fi sàfitiẹ̀ sí yawmuddin ló fi sàfitiẹ̀ síbi ìjọba rẹ̀ ó ní wa ilà fawọ́ al-malik li yawmuddin wa ghayri min al-ayyam àtọ́jọ́ àlìkìyàmà àtọ́jọ́ ayé ìrúkú náà tá a lò àtinú sáré tá a náà lọ́lọ́run ṣàlẹ̀ tó ní kápá gbogbo ẹ̀ ọlọ́wọ́n ọba náà ni. iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ ọlọ́wọ́n ọba iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ ọlọ́wọ́n ọba ni a ó máa sìn ìwọ náà là á sì máa wá ní olùrànlọ́wọ́ ṣẹ́kùn ní nakhusuka wahdaka bil ibada eléyìí gbóná iyyaka ẹgbẹ́ àwọn lárúbáwá wọn pè ní alhasr alhasr alhasr ẹgbẹ́gbẹ́ ní làhásù òun náà ni ńgbà tá a bá sílé mọ́ nǹkan nínú bá fún amọ̀ sí àlàhásù òun náà ni tẹ̀kídìr mà hákò tààfẹ́ ẹni tó yẹ kó jẹ́ pé ẹ̀yìn ni máa ń wà nínú bí lábá ṣe máa rìn jọ̀rọ̀ tán bá gbé síwájú àlàhásù ló ń túmọ̀ sí ni olùgbẹ́gbẹ́rún iyyaka na'budu wa iyyaka nasta'in fi yí àlàhásù tó dáwọ́ pé na'budu iyyaka ìtumọ̀ ẹni pé a máa sìn ìwọ ọlọ́run na'budu iyyaka a ó máa sìn ìwọ ọlọ́run gbọ́dọ̀ a máa sìn ìwọ ọlọ́run kò túmọ̀ sí pé a lè ṣe nǹkan mi a máa sìn ọ́ a lè lọ chọ́ọ̀chì náà a lè máa gbégún a lè máa ṣẹlẹ̀ lókùrú ìgbà tá a bá ti ń sìn ọ́ ó wá dàbí ẹni pé tí àwọn mùsùlùmí ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n gbọ́ yìí máa yóò máa sin lọ́wọ́ yóò sì máa sin yóò máa sin lọ́wọ́ yóò sì máa lọ ìyẹ́ṣẹ́ yóò máa sin lọ́wọ́ yóò sì tún nígbàgbọ́ pé àwọn èèyàn kan bẹ tá lè rán júmọ̀ àyàtẹ̀ ó sì máa yàgbẹ́ tí ó sì rinlẹ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀mí ẹ̀ khawfu tó yẹ kó ní fọ́lọ́run ọlọ́run wà ladina amanu ashaddu hubban lillah. naam iyyaka na'budu ìtumọ̀ tàbí pé na'budu iyyaka àmà sí ẹ́ lọ́wọ́ jẹ́ pé nínú èdè lábáwá ẹ̀kọ́ wà ń bẹ̀ tí ọkọ bá sọ fún ìyàwó ẹ̀ pé uzawijuka uzawijuki tàbí uzawiju iyaka màá fẹ́ òní ṣùgbọ́n tó bá sọ pé iyaka uzawiju iyaka uzawiju ní tó ń sọ ni pé ìwọ nìkan ní fẹ́ tọ́ ẹni tó pẹ̀lú àwọn ìyá kàwùzáwì tó bá fẹ́ àwọn kejì ó lè yarí wọn lọ torí pé ó sọ pé sẹ́rí ìyáàkì tó gbé síwájú yẹn ìyáàkì yẹn tó gbé síwájú yẹn ó ti padà confine ni ẹni tó fẹ́ fẹ́ sínú obìnrin yẹn ó mọ̀ pé ìtumọ̀ ìyáàkà náà àbúdú ó yàtọ̀ sí náà àbúdú ìyáàkà torí táwọn pé náà àbúdú ìyáàkà àmọ̀ sí wọn ní ọ̀la wa ní ìyáàkà náà àbúdú ìwọ nìkan sọ lánàá sí wa ìyáàkà nasta'in ìwọ nìkan sọ́nà láti máa wà náà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ṣẹ́kù nítumọ̀ ẹni pé nàkóṣọ́ka wàhdàka bìlẹ̀ ìbáàdàtì wàlẹ̀sìtìhàn ìwọ nìkan sọ́ láàmà sìn ìwọ nìkan sọ́ náà láti máa wá ìkúnlọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ wọ́n ní lè anahu lè ana tẹ̀kídìmà àlìmàmúl yòfìdò lásìr níta àṣàlàyé náà ló sọ yẹn wọ́n ní wọ́n gbé torí pé tẹ̀kídìmù màmúl yìí ó ti àfádà làhásìrò pé ó ti restrict wa a lè ṣe nǹkan mí mọ́. naam n tẹ́lẹ̀. wàhùwà ìsìbáàtò lè hukmi lil madhkur ó ní tí kìnìún yẹn túmọ̀ sí náà pé ó wá ń ṣàfihàn lè dájọ́ yẹn fún nta yẹn wà náfíò wà náfíò àmà àdá níta àfihànilẹ̀ kí ni níta àfihànilẹ̀ òun náà ni níta sọ àlè ìbáàdà wàlísì àná ìmọ̀ọ́sí lọ́hùn àti máa wá ìkún lọ́wọ́ ọlọ́hùn wọn àti restricted sọ́dọ̀ ọlọ́hùn ọba nìkan àtúnyẹ̀mọ́ wa lọ́dọ̀ nǹkan mímọ́ torí ẹ̀rọ anábì sọlá àìsàn sọ fún abdullahi abbas nínú ọ̀rọ̀ ìmọ̀ mọ̀ tẹ́lẹ̀dẹ̀ ya gulam inni wa'allimuka kalimat ifadillah yahfaduka wafadillah tajidu amamak idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah láìpẹ́ dára fi sọ ni pé tó bá fẹ́ wà kú lọ́wọ́ ọlọ́run tó bá ń wà kú lọ́wọ́ wà sọ́dọ̀ ọlọ́run ní wà sọ́dọ̀ yẹn ó ní fàkà annahu yaqul bí ẹni pé ọ̀rọ̀ ọlọ́run bá yẹn ń sọ pé na'buduka wala na'budu ghayrak ìwọ nìkan láàmú sin àní sin ẹlòmíì pẹ̀lú ẹ̀ wa nasta'inu bika ìwọ ọlọ́run láàmú wá ìkún lọ́wọ́ rẹ táwọn afa bá ń ka àníwáwò lè ìbáàdà tabanka wọn ka alisti'anatu alistigothatu adu'a atawakul alkhawf arroja arrogoba warrohba gbogbo àwọn kan wọ̀nyí òun náà ní ìjọsìn sheikh wani wa takdimu ibada ti ala listi'ana kọ́nà ọba ṣe ti ìjọsìn síwájú ìmọ̀ wákùnlọ́wẹ̀ ní eléyìí min ba'di takdimu al-'am ala al-khams. من باب تقديم العام على الخاص الله bá ṣe تقديم عام على الخاص tó dé isti'ana ara ìbáadà ni ìmọ̀ wákùn ara kíni ara ni kí wọ́n á tó yẹ pé ọlọ́run bò sọ pé ìyá kan náà àbúdù kò sì dákẹ́ nígbà wípé ìyá kan náà yẹ pé nìkan sí òun wá òun nìkan òun nìkan kí ló bá tó yẹ pé lọ́wọ́ bá tún wá singular ọ̀tún al-isti'ana ó sì ti kó sí abẹ́ kí ni o ó ti kó sábẹ́ ìbádà nínú nínú èdè lábá wọn máa ń lo eléyìí fún agrọ́gùn balagiya fún èrè balaga láti jẹ́ kọ̀rọ̀ tá à ń sọ láti jẹ́ kó dé ògùn gómìnà tá sọ nígbà tí ń sọ nítorí ẹ ṣẹlẹ̀ nínú balaga náà ni pé wọ́n gbà wí pé ń tà ṣẹ̀ṣẹ̀ wá dá akọ yẹn ní tá a ṣe wá dáko yẹn ó pàtàkì à ń lè emphasis lórí nǹkan yẹn ẹ̀yìn inú alukurani ọlọ́ba ni hafidu alasọlawaati hafidu alasọlawaati ọlọ́ni ẹ máa mójútó gbogbo àwọn àwọn ẹ máa sọ wọn lásìkò wọn ẹ máa sọ wọn bẹ́ẹ̀ ṣe kí wọn ẹ ṣọ́ yín ẹ ṣọ́ oríkèéríkè ọ̀ràn yẹn ẹ kí wọn bó ṣe kẹ̀kẹ́ ọlọ́wani alasọlawaati ẹ máa sọ gbogbo òun pátá ọlọ́wani wasọlaati was-salati al-wusta àti irun salatu al-wusta èyí tó dẹ̀ bẹ́ẹ̀ sàn lẹ́yìn náà ló salatu al-wusta salatu al-asr ọlọ́wọ́n ẹ máa sọ àwọn ọ̀run ẹ máa sọ asr àwọn abáni tí ọ̀rọ̀ bá ti wá bẹ́yẹn nínú èdè lábá àwọn afọ́nilóga wọn ni tó túmọ̀ sí ni pé ẹ́ńfàsì kan wà lórí èyí tí wọ́n dákun yẹn tó sì jẹ́ pé tó kó sábẹ́ tàkọ́kọ́ eléyìí ló ṣẹlẹ̀ nínú àyà yìí ó ní ló sọ pé wà tẹ̀kídìmù lè àìbáàdà tí a lè ṣe àná bá sì ṣe tẹ̀kídìmù ìjọsìn sórí ìmọ̀ wà kún lọ́wọ́ ọlọ́run mímbà bí tẹ̀kídìm àlẹ́hàm àlẹ́lẹ́kọ̀ọ́s واهتماما بتقديم حقه تعالى على حق عبده رحم الله لمعنا ó ní ó tún bẹ́ẹ̀ ihtimaman ìní àkólé kan ìfọkànsí bitakdini haki ta'ala wípé ìwọ tó lóun ọba ṣáájú tó ẹnìkan bàbá kan ń bẹ ní ṣọ́ọ̀bù bàbá Abdullahi mẹ́rin wọ́n ń pè bàbá jígà aláìní tí lọ́la ìmọ̀ ìgbà tí bàbá yẹn sọ ni bàbá yẹn òun ò lè kírun láéláé ó lóun ti kírun orísun òun ò lè kírun láéláé ìdí òun ò lè kírun ni pé òun àtàwọn aríṣekọ́ láti lọ ṣe kékeré ọlọ́run bọ́ọ̀rẹ́ aríṣekọ́lá bọ́ọ̀lọ́ fún lówó kó lọ́ọ́ máa kó lọ́ọ́ máa kírun káríṣekọ́lá máa kírun fọlọ́ kí ló kó pẹ̀lú kódà òun ní gbà rẹ̀ ìwúyà ṣe fún mi ṣe fún wọn náà ni ọ̀nà ọlọ́run ṣe fún kí ló ń tẹ́ ṣe fún ọlọ́run. iyyaka na'budu wa iyyaka nasta'in adébí ẹ̀kọ́ ni ò tó taqdimu haqqi ta'ala ìwọ ọtọlọ́run lákòókò ti síwájú qabla taqdimi haqqi abdihi ìwé kòkòsìn tó lọ ń fẹ́ kí wọ́n tó wá máa béèrè tí wọ́n fẹ́ lọ́dọ̀ tẹ́báwó nínú àwọn àyà ní suratul baqara ní àtọ́lọ́ sọ̀rọ̀ ramadan ẹgbẹ́ lọ́ba ni wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i idha da'ani. táwọn ẹrú mi bá ń béèrè lọ́wọ́ mi náwó isti'ana kàlá ni ìmọ̀ wà kún lọ́wọ́ lọ́wọ́. ọ̀tá bá ń bẹ̀ mí tá bá ń dìrẹ́ bẹ̀ tán pè mí ọlọ́wà ni máa sọ fún mi pé fa inni qarib mo súnmọ́ wọn ìdá àdáhàní tó bá ti pè mí fàlìyẹ́sítẹ̀jì ìbúlẹ̀ kémi tó wá pè wọ́n kémi tó wá dá wọn lóhùn fàlìyẹ́sítẹ̀jì ìbúlẹ̀ káwọn náà ya kán kọ́kọ́ jẹ́ pè mí tí mo pè wọ́n sí káwọn náà wọ́n ṣe ẹni tí mo kọ̀ fún wọn kán jìnnà sí wàlíyó mìíràn bì làálàhùn yàrá ṣòdò làálàhùn yàrá ṣòdò ẹni tá à ní rọ́ṣíìd ọlọ́ni ká lè bá àjẹ́ ní tí ó mọ̀ náà ẹni tá à ń pè ní rashid òun náà ni alladhi arafa alhaqqa wattaba'ahu wattaba alhaqq ẹni tó mọ òdodo tó tẹ̀lé rashid nìyẹn kí ni gọ́wí ẹni tó mọ òdodo tí ó tẹ̀lé dọ́ọ̀lù ní tiẹ̀ á padà àwọn dọ́ọ̀lù dọ́ọ̀lù lẹ́tọ́kẹ́ alladhi la ya'rifu alhaqqa òun ò mọ òdodo kankan ó kàn ń jẹ gbóló tiẹ̀ ni dọ́ọ̀lù ó ní al-ibada sheikhu ní táwọn pè ní ibada ismun jami' li kulli ma yuhibbu Allahu wa yardahu min al-a'mal wal aqwal adh-dhahirah wal batinah ní tí ń jẹ́ ìbáàdà ó tayọ ọrùn ó tayọ àwẹ̀ ó tayọ àzàká nìkan ìbáàdà gbogbo àwọn eléyìí ṣùgbọ́n gbogbo ohun tí èèyàn bá fi lè yọ ọlọ́run bá ń pọn ìbáàdà. bóyá ọ̀rọ̀ tá a sọ ni àbíṣẹ́ tá a ṣe lẹ́nu ni àbíṣẹ́ tá a sọ ni bóyá àṣehàn ni àbáṣepamá ìbáàdà lélẹ́yìn kódà kó jẹ́ pé obìnrin kọ̀ wẹ́ ah táàbù bá sì dé lálẹ́ àbó òní láìkí ibi tí aṣọ yìí wà ó sì lọ́ọ́ máa sọ yẹn kó ń bẹ ìbàdàn pẹ̀lú àníyàn tó fi sẹ́yìn pé ah, ọkọ òun òun fẹ́ yọ nínú pépé nínú kó yọ ọkọ̀ iná yóò ti bọ́ sábẹ́ ìgbélọ́wọ́ tó fi kọ́ ní gbogbo tó bá yọrọ ọba nu ọ̀nà ìbàdà ọ̀nà wà lìsìánà ìsìánà ní tiẹ̀ ìyá ìtìmádù ala Allahi ta'ala ní kéèyàn gbára lé ọlọ́run fi jalbil níbi mímọ rí níbi mímọ fẹ́kà àǹfààní ó ṣẹlẹ̀ wọ̀dáfọ̀ ilmador àti láti gbé ìnira kó fún yàn ilé ní alìsíhánà tẹ̀bá ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń wọnú ara wọn àdúà alìsíhánà àtàwákòl kọ́lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run nìkan lèyìn ó rí láì lé lórí àǹfààní téèyàn fẹ́ àti lórí kíni o àti lórí ìrònira téèyàn fẹ́ kọ́ lọ eléyìí gọ́yà òbòdíyà nìyẹn gọ́yà òbòdíyà nìyẹn nínú àdìsí jábẹ̀ ibn abdullahi radiyallahu anhu wọn lárakùnrin kẹfẹ́rí kan mú dáa nígbà muhammad sallallahu alayhi wa sallam bá anabi ṣe ń jíbọ̀ anabi torí dẹ̀ lọ́wọ́ ẹ̀ anabi ń bẹ júlá bẹ́ẹ̀ bí kan wa mani ó wá ní man yamna'uka minni ìwọ arákùnrin ìwọ muhammad yìí ta ni ó là ọlọ́run nínú níbi ní allah allah bára bí bára bí ṣe anabi ò ti wí bẹ́ẹ̀ tán ìdásí ìjábọ̀ lọ́wọ́ ẹ̀ bí ó ń ta ni ó kọ̀ fún wọn náà ta ló lè prevent rẹ arákùnrin ni wọn ànábì ẹni rẹ ní ẹ̀fọ́ ọ̀jẹ́ rẹ o àwọn yorùbá sódà aslim sódà aslam onílà àwọn yorùbá islam wọn ní ṣùgbọ́n òun ó tó bá fòun lẹ̀ láwùkọ̀ tí luka wàlà àkúùnù máa kó mi yùkọ̀ tí lónà ẹ̀yìn ní bọ́ọ̀jà ẹ̀yìn sì ní wá àwọn tí ó fẹ́ wá bọ́ọ̀jà mi ní support wọn anábìbá ni kò máa lọ nígbà tó kú lọ́dọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam wọ́n nígbà tó dọ́dọ̀ àwọn èèyàn wọ́n ní jíìtù min indi khairil ibad ẹ tó lóore dùnú àwọn èèyàn ọdún ẹ mo ti dé o ẹ gbẹ́rẹ́ ìṣesí ẹ̀ lè jọ tẹlumi sallallahu alayhi wa sallam ẹ bọ̀dọ̀ ànábì dọ́kàn sí ọ̀dọ̀ ọlọ́run al-isti'ana fi níbi mímọ wá àǹfààní àti bí fẹ́ kí ìnira kò máa fíkọ̀ tì bí ìfìtà sí ìdálẹ́. Ah! máa fíkọ ti bí yí ti tà sí dalẹ̀ èyí wà á ní fíkọ nínú ọlọ́run lórí pé bẹ́ẹ̀ ṣe yẹn náà ni ó ti ṣẹlẹ̀ tẹ̀lé fíkọ torí ẹ̀ ní Imam Nawawi rahimahullah ta'ala ẹgbẹ́dà tó fẹ́ sọ̀rọ̀ tawakul ó pè ní báàbù lìyẹ̀kín wà tawakul báàbù pé kéèyàn kọ́kọ́ kéèyàn kọ́kọ́ máa mọ̀ dájú pé ní tọ́nà ọba sọ kò lè yẹ wà tawakul kéèyàn wá wàláhì ìyẹn ló ṣàfihàn tó ní mọ́ni àtẹnitì òní ẹ̀rọ ìlédìí tó ń dààmú káàkiri láyé kí ló bá tẹlómi wàláhì tẹlómi bá rẹ jáde nínú àwọn tí wọ́n pè àwọn mùsùlùmí ẹ̀ tó yẹ pé iyyaka na'budu wa iyyaka nasta'in òye wọn yẹn táwọn ń ṣe òun náà ní na'buduka ká sọ pé na'budu iyyaka nasta'in iyyaka làwọn ń lò wọn ìlọ iyyaka na'budu wọn á mọ̀ sí wọn ọlọ́run kìí ṣe ìwọ ọlọ́run nìkan láàmà sí ẹlẹ́mìí ìdúrà yóò jáde ní ọ̀tọ̀ ní tí yóò bẹ̀rẹ̀ ojú láwọn ẹ̀bẹ̀ búkú ọ̀tọ̀ ní tí yóò ẹsẹ̀ èyí tán fún pé ra ẹsẹ̀ kò gbọ́dọ̀ tẹ́ ẹ bá bẹ̀rù ní ìjókòó nínú ọkọ̀ ẹ sì fẹ́ ẹ sì ń kí wọn ìyẹn ló dé máa fi kọ́ ti di la á ti dà pé bọ́ọ̀lù ń ṣe wí náà nìyẹn nínú Sunan Abi Dawud wọ́n ní aban aban ó jẹ́ aban bin Uthman bin Affan radiyallahu anhu Uthman bin Affan radiyallahu ta'ala anhu ó bí ọmọ kàtà ń pè ní aban tàbí ní thiqa ni wọ́n lọ wá sọ àdìsí pa nàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé man qala ina yumsi wa ina yusbih ẹ̀ tó bá sọ nígbà tó jí àtìgbà tí ó dìrọ̀lẹ́ tó bá sọ pé bisimilahi lẹ́dí láyà dúró máa sin iṣẹ́ òun fìlà abdi wàlá fi sàmà wọ́n wá sẹ́mi ọ̀nà àlẹ́ fẹ̀lá fama rọ́ọ̀t ó wá sọ àdéhùn yẹn pé ẹni tó bá sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lámtù síbu fájì àtúbàlà mùsíbà kankan ò ní kàn lójoojọ́ náà tìgbọ́dẹ̀ bá sàn yẹn fẹ́ni tó bá ti jí dù nínú ògùn bisimilahi lẹ́dí lẹ́yìn tó mọ àṣírí iṣẹ́ wọn fi yóò ní ṣe kò náà lọ àbá ẹ̀tún ni. ẹ wá mọ̀ wo àbáàní àbáàní tí wọ́n ń gbà tó sọ àdìsí yìí wọ́n ní arákùnrin kan nínú àwọn èèyàn fàjà àlàyé ń dọ̀rọ̀ ilé yìí ọba bẹ̀rẹ̀ sí máa wo àbáàní torí pé àbáàní yìí wọ́n ní kọ̀dẹ̀ àsọ́ba olùfààlì wọ́n apá kan ara rẹ̀ kan ó ti ṣe kíni o ó ti paralyze àbá yẹn wá rí nínú ẹni tó ń wo òun yẹn pé ó túmọ̀ sí pé ah, ẹni tí yóò dá sọ fún ni tààrẹ̀ láwò tó bá pẹ́ tó bá sọ gbóná yìí láàárọ̀ àti rọ̀lẹ́kùn sígbà kankan ò ní bá kí ni ìtumọ̀ tí kí ló sẹ̀yìn àfa àfa aládìsí àfa wọ́n ní àbá wọn sọ pé wàláhù mo fọlọ́ ń bọ́ra o má kàdáàbùtù àlà Usman bàbá mi Usman ní ilẹ̀ parọ́ ma ṣé àgbẹ̀ kìíní yẹn ti fẹ́ jọrọ báyìí olùwà máa kádàbà Uthman ala rasulillah Uthman náà lè parọ́ ma nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wàlàkínní gọ̀dìtù fanasitu níjọ́ náà ìbínú kan ló bí mi mo ṣe inú bíjọ́ náà mo kàn nǹkan ìbínú kan ni látara ìbínú yẹn mo ṣe lọ gbàgbé láti sàdékiri yẹn ni ó ní torí ẹ̀ ló jẹ́ kí n tó orí kò ṣẹlẹ̀ sí ọwọ́ ọjọ́ kan ti mi sọ yẹn náà. jama àwọn ọjọ́ kan gbogbo àwọn àtàwọn àbílẹ̀ ìdẹ̀sẹ̀gbọ́n aláṣọ ẹ̀wọ̀n sọ̀hábà ẹ̀wọ̀n àwọn tàbí'un ẹ̀wọ̀n sálàfù náà sọ̀ọ̀lì nínú sọ pé ó ní al-isti'ana huwa mìíràn o ó ní huwa al-i'timadu ala Allah ta'ala fi jalbi al-manafi wa daf'i al-madar ma'a thiqati bihi fi tahsil dhalik a sì ní gbẹ̀kẹ̀lé ní ọlọ́run ah, bọ́ọ̀lù ṣe wúyẹn náà ní òòrì wàhálà ìyẹn ló kú òfọgọrọ mùsùlùmí tí yẹn bá dẹ̀ ti padà àti dolùdàgbé òdodo yẹn. anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní al-ayatan aya méjì min akhiri suratul baqara man qara'a bima fi laylatin kafatah aya méjì tó bẹ̀rẹ̀ suratul baqara yẹn ẹni tó bá kà á lóru ọjọ́ kan kàfàtà òtítọ́ jẹ̀mọ́ àṣẹyìn àná ó gbà bẹ́ẹ̀ kó tó yàn. máa síkọ́ ti bìlá èyí ò ní síkọ̀ pé bọ́ọ̀lù ń ṣe wí nìyẹn eléyìí ni ó ṣe ìgbàgbọ́ ẹ wọ̀rọ̀ nígbà tá ń sọ̀rọ̀ nípa oyin ẹni tó bá anabi sọlá àṣàlá tó ní ọmọ ìyá àwọn inú oorun anabi ìsìkè àṣàlá lọ fún lóyin mú nígbà tó fún lóyin ó padà wá anabi muhammad nínú máa oyin tó mu inú ẹ̀ tún nígbà tó dé lẹ́ẹ̀kẹta abẹ́lẹ̀ kẹrin àní ma kadaba Allahu ala rasulu ọlọ́wọ́ bá àtànẹ́bí ò lè parọ́ nígbà náà bá sọ pé ìwòsàn ń bẹ lára oyin tí gbàgbọ́ tàwa mùsùlùmí náà bá rí bẹ́yìn aláì àwọn náà bá a púpọ̀ náà wọ́n ní wàlìkìyàmù bíi ibadati Allah àti mímọ́ sin náà ọba subhanahu wa ta'ala lójú méjèèjì wàlìsì àánà tòbí yìí àti kínyìn máa wá ọlọ́run ọba ní onírànlọ́wọ́ ní gbogbo ìgbà wúwà lè wàsílà tó lè sàádà tí àbàdìyà eléyìí náà ni àgàsọ téèyàn ogun débi oríire láéláé ọlọmọṣà àjẹ káṣọ oríire láéláé wọn nàjà tún ń jẹmí ìṣòro oníjẹkẹyàn ńlá ní gbogbo aburú pátá fálà sẹbílà ìlà nàjà ìlà àbẹkìyàmìbíà èèyàn ò sì lè là láyé àtàlùkìyàmà àfi kó ṣe ìbáàdà kó ṣe ìsìtìhánà òníwà ìnàmà ìbáàdà tó ìbáàdà ẹ bá wà á fà yóò tún dá padà síbi tó yẹ wọ́n ní ìgbà tí ìjọsìn ó tún wájẹ́ ìjọsìn idha kanat ma'khudatun an rasulillahi sallallahu alayhi wa sallam ìjọsìn tí a bá ti gbà lọ́dọ̀ àníbi sallallahu alayhi wa sallam tó bá tún àníbà musulman àníbi wa ni o maksudan biya wajha Allah tá a sì dá tó sì jẹ́ pé torí Ọlọ́run nìkan fi ń ṣe ó ní fàbí àdéhìn àmọ̀ràn pẹ̀lú alámọ̀rí méjèèjì takunu ìbáadà iná ní bàdà òfin máa jẹ́ tọ́jú àná àjọ ọlọ́run wàdíkọ̀rọ̀ lè ṣìhánà wàdíkọ̀rọ̀ lè ṣìhánà bàdà ìbàdà oníbọ̀lọ̀ ń sọ wá mú ṣìhánà wá lẹ́yìn ìbàdà ìmọ̀ wá kún lọ́wọ́ ẹ̀ lẹ́yìn sísìn máa dòkó lè àfihàn tó ń tún wọlé síbẹ̀ ó ní lè tìyà jìlá abdi fi jẹ̀mí ìbàdà ti ilẹ̀ lè ṣìhánà ti billahi ta'ala ó ní pé ẹrú àbùkátà níbi gbogbo ìjọsìn tá à ń sìn gan àbùkátà kún lọ́wọ́ ọlọ́run fa ìnáwó torí pé bá a ti ń sin náà náà ń làmìyà ìnáwó lọ tọ́lọ́wọ́n bá ràn yàn lọ́wọ́ làmìyà sọ̀lọ́wọ́ máa yòrí ní fílẹ̀ àwọn àmì èèyàn ò ní rí tọ́lọ́wọ́n tẹ̀lé ìyẹ́rọ́sẹ̀ ọlọ́wọ́n tẹ̀lé wàṣìnàbí nàwáhí èèyàn sì nílẹ̀ jìnnà sí tọ́lọ́wọ́n bá kọ̀ ọlọ́wọ́n mọ́sà máa kún alọ́wọ́ láti tẹ̀lé tiẹ̀ láti jìnnà sí tó fẹ́ o ọ̀nà fún ma qala ta'ala lẹ́yìn ilé ọ̀rọ̀ sọ pé ìdínà siratal mustaqim ó ní ìdínà siratal mustaqim fi wá mọ ojú ọ̀nà tó tọ́ tọ́wá sí ojú ọ̀nà tó tọ́ oní ayé ìtumọ̀ rẹ̀ ni pé dúlànà wà àrùṣìdìnà ìwọ ọlọ́run tọ́wa níka kó o dẹ̀ fi wá mọ̀nà wà wà fẹ́kànnà ila siratil mustaqim kó o dẹ̀ fi wá ṣe kò gé ojú ọ̀nà tó tọ́ ó ní ojú ọ̀nà tó tọ́ yìí wọ́n tọ̀rí kò lè wáàdì oníwà ní ọ̀nà tí ó fojú hàn alimusilu ila Allah ọ̀nà tó lè gbéyàn déwájú ọlọ́run wà ila jannatihi ọ̀nà tó lè sọ̀yàn dọ́mọ àlìjẹ́nà wọ́wọ́ kí wá ní ojú ọ̀nà yẹn náà wọ́wọ́ ma'rifatul haqqi wal amal bihi wọ́n náà ní kéèyàn ó mọ òdodo ó sì máa ṣẹ́tọ̀ fáàdínà ila sirat wọ́n ní gbọ́dọ̀ ìdínà sirat al-mustaqim ó kó nǹkan méjì sínú fáàdínà ila sirat ìwọ ọlọ́run tọ́wá sí ojú ọ̀nà ìsìlámù tọ́lọ́bí ọlọ́run bá ní wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu al-hidayatu àsìrọ́ọ̀tù níbí náà lójú ọ̀nà ẹ̀sìn fàdínà ilà sìrọ́ tọ́ wa sójú ọ̀nà ẹ̀sìn wáàdínà fi sìrọ́ tó bá wa tọ́ wa sójú ọ̀nà yẹn tán tún wa tọ́ wa sójú ọ̀nà náà nínú ẹ̀sìn àwọn èèyàn kan bẹ wọ́n ti bẹ nínú ẹ̀sìn ṣùgbọ́n wọn ò sí lójú ọ̀nà náà ẹ̀sìn. ó ní kàlí ìdáyàtú ilà sìrọ́ ó tiẹ̀ ní kákó kóńgá tún ká dínì islam òun náà ni kéèyàn ó má kó nínú islam kéèyàn ó fi kú wàtẹ́rìkì náà sì wá òun nílẹ̀ àdìyá àti kéèyàn ó má jẹ́ yàwó bí kó má jẹ́ náà sọ́ra kó má sẹ́ bọ́ kó jẹ́ pé islam nìkan lè ń sìn wà lè hìdá yàtọ̀ fi sírọ́t ṣùgbọ́n títọ́ wa sójú ọ̀nà nígbà tá a ti wà lójú ọ̀nà kan títọ́ wa lọ sójú ọ̀nà àti títọ́ wa sọ́nà ó ní wa sọ́nà lójú ọ̀nà òun náà ni alìhìdá onítẹ̀sùmẹ́lú alìhìdáyàtà بجميع تفاصيل الدينية علما وعملا أوتي قسم الهداية قلن كفي يمنا لجميع تفاصيل الدينية gbogbo ìpín kọ̀ọ̀kan nínú ẹ̀sìn gbogbo ẹ̀ka gbogbo ẹ̀tútù tẹ̀sìn ní kọ́lọ̀ ó sì máa fi yàn mọ̀nà lórí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ èyí máa ń wà àmàlà mímọ̀ àti níṣẹ́ tí ẹ̀sìn lẹ́yìn ọ̀bẹ̀sẹ̀ súnà ẹgbẹ́ ni ó máa ṣe tàbí tẹ́lẹ̀ èèyàn fẹ́ dá àbùkù súnà nígbà muhammad súnà alayhi wa sallam hamzu shaitan wa akọlu yóò bá ní kúlù bí dáa ti kó fún un. yọ̀ọ́ kúlù iná ni wàhálà o wàláì kúlù iná ni ń ṣe wá bó ń ṣe wá síbáṣíbó yóò àlìdáyà tó fi ṣèrọ̀t kí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ pálapàla ni onífà àádọ́ dùá onírò àdúrà yìí min ajma ilẹ̀ àdé eyíyá wà àǹfààní àdé ولهذا أن تري لي وجب على الإنسان أسرة يفهمني أن يدعو الله به في كل ركعة من صلاته كما في الدلو من الدنيا أني لضرورته إلى ذلك تبي أبكى تسيكاين àti wà lójú ọ̀nà bóòlù àti mímọ̀ sí pálapàla lójú ọ̀nà táàbí ní rí gbẹ́ tá ó ní sọ̀rọ̀tù yi yìí ó wà anyị lẹ́dínà ànàmta àlẹ́yìn débi na ọ̀nà yìí òun náà ni ojú ọ̀nà àwọn ẹni tí sọ̀rọ̀tù ọba kó kó ní ìdíwà lọ ni iná ní gbogbo àwọn ànábì ọlọ́run ṣe abẹ́ ẹ̀kọ́ àwa tún ti wọn tó gbójú ọ̀nà yẹn wọn náà ní sẹ̀rọ̀tọ̀ lẹ́dí náà ní àmì tààlẹ́ yìí ojú ọ̀nà àwọn ẹni tí wọ́n lọ́wọ́ bá tí o ti kẹ́ onímìnà nàbìyín wa sìdìkín wa ṣùhàdà nínú àwọn ànábì ọlọ́run àtàwọn sìdìkín wa ṣùhàdà wa sọ̀lìhín àtàwọn ẹni rẹ̀ torí ẹ̀ àfàwọn àgbà Muhammad Amina Shankete wọ́n ní dèlílù mẹ́nu àyà yìí pé Abubakar nínú àwọn ẹni tọ́lọ̀ wáyé ọ̀run sí wọ́n torí pé sọ̀rọ̀tọ̀ lẹ́dínà ní àmì tààlẹ́ yìí ọlọ́ba ní ulaika alladhina an'ama Allahu alayhim minan nabiyyin was-siddiqin was-shuhada'i was-salihin wa hasuna ulaika rafiqa nígbà tó lọ́wọ́ bá ń kàn ra àwọn ẹni tó ń yọnu sí ọlọ́ba ní minan nabiyyin àwọn ànábì ọlọ́run àwọn àkọ́kọ́ was-siddiqin àti àwọn siddiqun àwọn olódodo tí wọ́n ṣòdodo pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run wọ̀ṣọ̀dá àti àwọn tí wọ́n kú kú sójú ogun ọlọ́run sójú ogun ẹ̀sìn wọ́n sọ̀rọ̀ nìhìn àti gbogbo àwọn ẹni rí pátá nínú ìlànà ọlọ́run abubakar sì ní òun ni awwalu siddiq fi adi ilẹ̀ ọ̀nà wọn ni ajẹ́pẹ́ dẹ̀rílù ń bẹ́ẹ̀ pé abubakar nínú ẹni tọ́lọ̀ ọba ń yẹnu sí ni ó ní wọ́sọ̀lẹ́hìn gẹ́yìrì ìwọ ọlọ́run ọba ọ̀nà tá a nípo tó wá sí kìí sojú ọ̀nà gẹ́yìrì sirati magdubi alayhim kìí sojú ọ̀nà àwọn ẹni tí ọlọ́run ọba ń bínú sí wọn ni alimadubi alim àwọn ẹni tọ́lọ̀ bá ń bínú sí alladhina arafu al-haqqa wa tarakuhu kal-yahudi wa nahwihi wọn náà làwọn tó jẹ́ pé wọ́n mọ̀ òdodo nígbà tí wọ́n mọ̀ sá wọn wá fi kalẹ̀ kal-yahudi gẹ́gẹ́ àwọn yahudi òun pé àwọn yahudi ní sìn ṣé dọ̀ọ̀lù ni wọ́n àbí gọ̀ọ̀wọ́ ni gọ̀ọ̀wọ́ ni wọ́n oníwàgẹ́rù sirati dọ̀ọ̀lìn oníkíni o alẹ́dínà tààrọ̀ kò lè hakọ́ àwọn tó bí àwọn fòdodo lẹ̀ alájáre ọ̀dọ̀lá nítorí àìmọ̀ká àti ṣìnà tí ń bẹ lọ́dọ̀ wọn kan náà sọ̀rọ̀ tó bí àwọn náà sọ̀rọ̀ torí ẹni ibnu tẹ̀mí àtúmọ̀ sọ pé manfasa dami ọ̀lànà yìí náà àfi sábà ń gbòlì yahud nínú àwọn àfa ẹni tí bá ṣe pálapàla nínú ẹ̀sìn tó sì kéwú tọrọ ọlọ́run ó ti lọ jọ yahudi yẹn débi àwọn yahudi ni wọ́n nímà tí mo padà ṣe láǹfààní ومن فصل من عبادنا ففيه شبه بالنصارى ẹni tó bá sì lọ sọnù ẹni tó bá bàjẹ́ tí ò ṣe tí ń ṣe pálapàla nínú ẹ̀sìn nínú àwọn tí wọ́n jẹ́ olùsìn lọ́hùn àwọn nàṣọ́rọ́ ló lọ́jọ́ nìyẹn nítorí pé àwọn nàṣọ́rọ́ làwọn ń sin ẹ lọ́hùn láì mọ̀ gbogbo ẹ tí bá ń sin lọ́hùn láì mọ̀ gbogbo ẹ tó bá ní mà tí màá rò wúlò fún títún ṣe ládàáda ó ti dọ̀yàwó dí àwọn tó lọ bá ń bínú sí nìyẹn gbogbo ẹni tí bá wá ń sin lọ́run láì ní mà ó ti dọ̀nà sọ́rọ́ ó ní wàtà wàhíìdẹ ọ̀nà ó ní fàájì sọ̀rọ̀ àlà ìjà àzìyà ṣẹ́ẹ̀kì ní sọ̀rọ̀ yìí bó ṣe kéré mọ́ yìí ọ̀dẹ̀ táwàtì alẹ́ àmì àlẹ́ tààtàwé ẹlẹ́yìí sọ̀rọ̀ tún ní sọ̀rọ̀ ìkọ̀án wọ́n ní tún sọ̀rọ̀ àkùrán mi gbẹ̀wò kó sínú ó mà kó sínú fatadọ́mẹ́nẹ̀t àníwá àtàwọ̀hídẹ̀ fàlàfà sọ́márì nìyẹn wọ́n ní ìpín ìtàwé ìdí mẹ́tẹ̀ẹ̀ta sọ̀rọ̀ ìkó tàwíìdì rúbùbíyà tàwíìdì kájà pé ọlọ́run ọba lọ́ba tó dá gbogbo nǹkan tí ń pèsè fún wa tó sì ń darí àlánà rí àríyàn nínú rabbil alamin àìbẹ́ẹ̀kọ́ wàtàwíìdì olóhìyà àti wàtàwíìdì ìlàhìyà tàwíìdì olóhìyà wọ́wọ́ ifradullahi ta'ala bil ibada òun náà ní ká ṣe ọlọ́run ọba lẹ́yọ̀ kan nínú ìjọsìn wa yukhadhu min lafz àmọ́ ní allah pé allah òun náà ní almustahiqu lil ibada ẹni tó lẹ́tọ̀ọ́ kásìn wàmí kọ́wọ́lì àtúmọ̀ nínú ọ̀rọ̀ wọn sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ẹgbẹ́ ìbáàdà pé tàwíìdù pé ọlọ́run nìkan là ń sìn àìsàn kan mi wọ́n wà tàwíìdù al-asma'i wa sifat tàwíìdù al-asma'i wa sifat ó ní wa huwa ithbatu sifati al-kamali lillahi ta'ala ó náà ní ká ṣe àfihàn ilẹ̀ àwọn àròyìn àpọ́nlé àwọn àròyìn tó pé pérépéré fún ọlọ́run allati athbata li láwọn àròyìn tó fi rinlẹ̀ fún rẹ̀ wa athbata lahu rasuluhu tánàbí náà fi rinlẹ̀ fún من غير تعتيل ولا تمثيل ولا تشبيه لا ما يتم يقدا كما تمر لودي ولا تمثيل لا ما سيافيجو لا ما سيافيوي كازو هو لون دابي هو ولا تشبيه لا ما سيافيجو وني وقد دل على ذلك لفظ الحمد لفظ الحمد ó ti kó yẹn sínú pé òbúrò sí tẹ̀síbí wà tààtìl wà tẹ̀síl ní sifáàtì ọlọ́run kama taqaddam wọn wà tàdọ́mẹ́nà ìfúdàtù nubuwah oníkódà ìjànàbí ìjànàbí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àyà yẹn tó kó sínú nípa wíkẹ́ ni ìdìnnà sirọ́tò mustaqim tọ́wà sí ojú ọ̀nà tó tọ́ ọlọ́sùn wa ní sirọ́tò mustaqim yẹn fàwùláìka máa lẹ́dínà àní àmàlọ́hù àléhìn mínà nàbìjì tó bá yẹ pé ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ló tọ́ adébí ìsàfihàn ilẹ̀ ìjànàbí àwọn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun káyìrì ojú ọ̀nà tó tọ́ ó ní mo tẹ́ni kò pọ́síbù kò ṣeé ṣe bèdú ní rìsáàlà láìsí pọ́lọ́mbà ara òjíṣẹ́ wọn rà níbi wa Muhammad ó ní bákan náà inú àyà inú sọ́ra yìí wa isbatu jazaayi alal amen bẹ́ẹ̀ náà ni ìfúnlẹ̀ pé kálukú lọ́wọ́ kẹsàn-án rẹ̀ fún ìjọba ìlẹ̀ kíámà ó ní lẹ́bẹ̀ àrùn ìfikọ́ni ta'ala maliki yawmi ddin ó ní wa anna al ó sì wà ń bẹ̀ náà nínú àyà yìí pé nínú sọ́ra yìí pé ẹ̀san tó náà bó ń sọ ń kálukú yakunu bin adi yóò wà pẹ̀lú déédéé náà ni lè anẹ dìín torí pé níta ń pè ní dìín gan ma'anahu aljazawu bin adi òun náà ẹ̀san déédéé náà ni ó ní watadammanat ithbatul qadar ó nínú àyà yìí náà ithbatul qadar ń bẹ̀rẹ̀ ṣe ìlàsọ pé inna hadha al-Qur'an yahdi wàláì àsìkò tí torí pé àfẹ́ jẹ́ kí sóra ẹ̀kọ́ díẹ̀ nínú àbámu mú dàbídì wá lórí nǹkan kọ̀ọ̀kan yẹn bó ṣe relevant pẹ̀lú àyà yẹn ó ní bákan náà nínú àyà yìí isbatu al-qadar bẹ́ẹ̀ wà á nílẹ̀ abdá fa'ilun haqiqa ó dẹ̀ wà á bẹ̀ pé ẹrú náà ó ní tí ó ṣe gbogbo nǹkan kọ́ là á fi sọ́run kádà pé n tó pé wà iyyaka nasta'in àsámọ̀ wà kún iṣẹ́ nìyẹn látọ̀dọ̀ ẹrú ó ní khilafan lil qadariyya wal jabariyya eléyìí ti yàtọ̀ sákìdá àwọn qadariyya àti jabariyya àwọn qadariyya àwọn gbà yí pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ò tiẹ̀ lọ́wọ́ kankan nínú tá à ń ṣe ẹrú ní ṣe nǹkan fúnra ẹ̀ bó bá wọná fúnra ẹni bó wà aljanna fúnra rẹ ni bó ga fúnra rẹ ni bó kúrú fúnra rẹ ni àwọn jabriya ní ara o gbogbo ẹ ọlọ́run bá ní mú wá sí kò sí nǹkan kan ọlọ́run ni béèyàn bá béèyàn bá fail exam ọlọ́run ni bí ó kàwé tó fi fail ọlọ́run ni bó kàwé ọlọ́run ni nàdà ọlọ́run sàn fọ́ sí wa sí irun kan ni ó ní eléyìí ò rí bẹ́ẹ̀ ọlọ́run bá fáwọn náà nílẹ̀ akẹ́ láti mọ̀ pé òun ló yẹ ká ṣe òun yẹ ká ṣe ó ní bákan náà báyìí ó ní kódà tàdánmọ̀nà ti rọ́dà alájẹmí alìlbídà yìí nínú suratul fatiha dídọ̀rọ̀ padà sáwọn oníbídà lẹ́nu ó wà ń bẹ̀ wà dọ̀lá àtàwọn tí wọ́n ń tẹ̀lé ṣìyàn fi qawli ta'ala ìdìnà sirata al-mustaqim ẹ̀rípa àti tu al-hidayatu ila tariq wal-hidayatu fi tariq ibi hidayatu fi tariq yẹn láti máa dọ̀rọ̀ padà sí àwọn oníbìdí àlẹ́ ní annahu ma'rifa li annahu tó gbé dáàpẹ́ ní sirata al-mustaqim ma'rifatu al-haqqi wal-amali bihi ona ni kama wal amalu bi ona ni kama odudu kasuma tẹ̀lé wa kullu mubtadi'in dọ́ọ̀lù oni wa kullu mubtadi gbogbo níbi dí àpáta wa dọ́ọ̀lù àti gbogbo ẹni tó sọnù fàwọn àmọ̀kọ́ọ̀lì fún lèdà rẹ̀ ní tàbíkù wọn ló ní bídà tàbíkù wọn lẹ́nu tó sọnù òun náà ni pé wọ́n sọnù níbi mímọ̀ òdodo àtẹ̀mí tẹ̀lé wàtàbọ̀n mẹ́nit kódà ní sọ́ọ́tù fàtíà kókó sínú ẹ̀kíláàsọ̀ dínà lílàhí tààrà pé ọlọ́run ọba agbọ̀rọ̀ sí àfọ̀mẹ́sìn agbọ̀rọ̀ tún àníyàn wa ṣe níbi ìsìn lọ́hùn ibadatan wasti'anatan bóyá tá a bá fẹ́ sin náà àti bá fẹ́ wá ìkúnlọ́wẹ̀ fi qawli ta'ala iyyaka na'budu وإياك نستعين فالحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته